هدي محمد صلى الله عليه وآله الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run a tún dúpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí i ọlọ́run ọba tí ó fún wa nígbà láàyè léni láti tún lè máa tẹ̀síwájú níbi tí a bá tafsiru wa dé lánàá abẹ́ ọlọ́run nínú títóbi rẹ̀ kó má ṣàì bá wa kọ ìjókòó wa láti máa tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run sínú tákàndá iṣẹ́ rẹ̀ wa àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sahaba bákan náà gbogbo àwọn tí wọ́n bá nàbí lò gbà tí wọ́n gbà gbọ́ tí wọ́n sì kú lérí ìgbàgbọ́ náà kí ọlọ́wọ́n bá kí ó bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ rẹ̀ fún wa lábẹ́ eléyìí abẹ́lọ́hún àwọn olùkọ́ àwọn àfáà wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àpadà sí burú ọlọ́run má fi kàn wá àlékún dáadáa ọlọ́run bá ṣe fún wa ó bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ tó fi débi ó dé àwọn tó ń bẹ láyé nù wọn ọlọ́run bá ṣe dáadáa fún wọn àwọn tó ti bọ́ sálì kìyàmà ọlọ́run kó bá foríjì wọn ọlọ́run bá kó bá yọ́nú sí wọn lábẹ́ bẹ́ẹ̀ àwọn òbí tí wọ́n bí wa ọlọ́run bá ṣe dáadáa fún wọn àpadà sí aburú ọlọ́run fi kàn wọ́n tó fi wá dérí gbogbo ẹnikẹ́ni tó níbùlápa dáadáa lórí ẹnìkọ̀ọ̀kan wa lọ́gàá ni lẹ́gbọ̀n ni lábúrò ni lọ́rẹ̀ẹ́ ni lójúlùmọ̀ ni tí ọlọ́run ní kí wọ́n máa níbùlápa dáadáa lérí tí kó wá ń jẹ́ lẹ́ni àpadà síbú ọlọ́run máa fi kàn wọ́n o kí ọlọ́run ọba kí ó bá wa san wọ́n ní ẹ̀san dáadáa rahmatika ya arhamar rahimin tafsiru wa lánàá à ń ṣe lálàyé fún wa bó ṣe yẹ kí gbàgbọ́ àwa mùsùlùmí ó rí lérí anabi Isa bin Maryam torí pé ìgbàgbọ́ nípa Isa ọmọ Maryam aleyhi salatu wa salam ọ̀ranyàn ló jẹ́ lórí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ ijmalan wa tafsila lódidi àti nífọ̀síwẹ́wẹ́ lábẹ́ ìgbàgbọ́ ìfọ́síwẹ́wẹ́ nípa Isa ọmọ Maryam nítorí pé tí mùsùlùmí bá ń lọ tẹnìkan bá bilére wípé òun fẹ́ kọ́ gba jésù kó gbà á gbọ́ ah mùsùlùmí kulẹ̀ ti gbàgbọ́ tẹ́lẹ̀ torí pé ti wà nínú orígun gbàgbọ́ wa àlè ìmánu bi rusul ìnígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ tọ́lọ̀wọ̀n bá rán ànábì Ìsá sì jọ kan nínú àwọn òjíṣẹ́ tọ́lọ̀wọ̀n rán àwọn mùsùlùmí gbàgbọ́ akálàṣe àpilọ́lọ́hún àsìpilọ́mọ́ ọlọ́hún ṣùgbọ́n náà àwọn ìgbàgbọ́ ìfọ́síwẹ́wẹ́ èyí tó yẹ kí ó yé gbogbo mùsùlùmí nípa Ìsá ọmọ Mariam ó wípé ànábì Ìsá ò tí kú a nígbàgbọ́ yìí gbogbo ẹni tí máa jẹ́ mùsùlùmí a gbà bẹ́ẹ̀ níbo lọ́wọ́ wà ọba gbé lọ ni ó sì ń bẹ ní sánmà a ṣàlàyé púpọ̀ lórí eléyìí lánàá bó ṣé ìgbàtọ́lọ́run ti sọ pé kò sẹ́nìkan tí ò ní kú ṣé sọ́mọ̀ lòun ó kúkú tiẹ̀ sí ni àbí ṣe ń padà bọ̀ ìgbàgbọ́ mùsùlùmí ọ̀ràn èèyàn oníkanígbàgbọ́ pé ń sọ ọmọ Mariam ó sì ń padà bọ̀ yóò padà wá sáyé ṣé wọ́n ó tún bí ni wọ́n ò ní tún bí bó ṣe lọ sánmọ̀ tí gbogbo ayé ń wò lọ ti ń lọ bẹ́ẹ̀ náà ni ó ṣe máa bọ̀ báyìí eléyìí tá a wí yìí kì í ṣe pé torí páwọn ẹlẹ́sìn kan sọ làá fi ń sọ ní táwọn arínú alukur'an tá a sì anabi sallallahu alayhi wa sallam tó sì di ọ̀ranyàn ká nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú ẹ̀ a sì gbúdọ̀ yí padà torí pọ̀rọ̀ ọ̀tọ̀ ọlọ́run àti tòjíṣẹ́ ni abala bí a ṣe bí Ìsá ọmọ Maryam lọ́nà ìyanu a ti ṣàlàyé ẹ̀ nínú wa tó kọjá. bọ́lọ́wọ́n ọba ṣe gbé lọ sókè láàyè tó sì ń bẹ́ ń bẹ̀ dì sin àṣàlàyé ẹ̀ lánàá gbogbo àwọn ìrújú táwọn èèyàn kan ń kó sí gbígbé tọ́lọ̀ ń gbé Ìsá ọmọ Mariam lọ sókè gbogbo àwọn ìrújú òun la ṣàlàyé lánàá léni pẹ̀lú ògùn ọlọ́run báwo ni pípadà bọ́ rẹ̀ sáyé kí ni bọ̀ wá ṣe ó ní tẹfsiri wọ́n mọ̀ forí sọ lẹ́ni pẹ̀lú ògo ọlọ́run àti wípé nípa pípadà bọ̀ rẹ̀ ó ń ṣàfihàn áhírù zaman wípé àsìkò tí ilé ayé òní jẹ́ ilé ayé mọ́ ó ti súnmọ́ tán yányán ó náà nígbà tí Isa ọmọ Mariam bá padà dé gbogbo àwọn àlàyé yìí a máa rí nínú ọ̀rọ̀ ọlọ́run àti inú sunna anabi sallallahu alayhi wa sallam tí a máa kà fún wa lẹ́ni ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá tún wá ń sọ bá mi yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe wí bánábì ṣe wí àwọn àfáàní onítọ̀hún ó ń rìn ní etí bèbè ìjẹ́kẹfẹ́rí nìyẹn torí pé ìtakò ọ̀rọ̀ ọlọ́run ìtakò sunna anabisalla salam tó lálàáfíà muta'ammidan téèyàn sì mọ̀ọ́mọ̀ tó ń takò lẹ́yìn ìgbà tó ti gbọ́ tán onítọ̀hún di kẹfẹ́rí ọlọmọṣẹ wa ń kèfèrí so ló fi jẹ́ pé ọ̀rọ̀ yín sọ ọmọ mariam orígun kan ló jẹ́ àwọn orígun ìgbàgbọ́ wa nítorí ká tẹnu láti bíi tafsir bíi mẹ́rin sẹ́yìn tó jẹ́ pé lẹ́ni pẹ̀lú ògo ọlọ́run òun náà láti máa ṣàlàyé. A'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim wa idh qala Allahu ya Isa ibn Maryam. A'udhu billahi minash shaytanir rahim. إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وَإِذْ خففت بَنِي إسرائيل أنك إذ جئتهم بالبينات فَقَالَ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ إن هذا إلا سِحْرٌ مُبِينٌ أبرأت تما القرآن بل أرقى لهم أباتيوك ọba tó ṣe pé odò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá dìjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà kọ́lọ́hún kó ṣàwa nínú ẹni tí ó kẹ́ níjọ́ náà kọ́lọ́hún ọba ní idh qala Allahu ya Isa ibn Maryam àti tu lánàá àtún níjẹta àtún tutù torípàlà yóò tí tán lérí aya kan náà ni. ẹ kò sọ̀rọ̀ ń bẹ̀ èyí tó bá ti yàtọ̀ sí èyí tọ́lọ́wọ́n bá ń sọ yìí irọ́ ni ìdí nìyà tọ́lọ́wọ́n bá fi sọ pé wá idh qala ya Isa ibn Maryam ìgbà tọ́lọ́wọ́n bá ń sọ fún Isa ọmọ Maryam ọlọ́wọ́n ni mo pè rẹ Isa ọmọ Maryam udhkuru ni'mati alayk ọlọ́wọ́n bá ní rántí ìdẹ̀ra àwọn ìdẹ̀rẹ̀ mi ọlọ́run tí mo ṣe lé ọ lórí wa ala wàhálẹ̀ rẹ̀ àtàwọn ìdẹ̀rẹ̀ mi ọlọ́run tí mo ṣe tí í ṣe Mariam kò ní bàbá ni òjì kọ́lọ́wọ́n bọ́ sọ pé àti bàbá rẹ torí pé bàbá ọmọ gbogbo a máa fa ṣàfitì ọmọ sọ́dọ̀ bàbá ṣùgbọ́n ẹ̀ ń sọ ọmọ mẹ́rin torí pé òun ò ní bàbá àwa mùsùlùmí gbà bẹ́ẹ̀ ọlọ́run sì sọ bẹ́ẹ̀ fún wa a ti torí rẹ̀ ṣe kéétà ẹ̀ bí àwọn Yahudi àwọn Yahudi ni wọ́n sọ wípé ọmọ àlè ni pé ló fún Mariam lóyún lọ́dọ̀ tàwọn Júù ṣùgbọ́n àwọn mùsùlùmí gbà níbàámu tó ń bẹnu alukur'an gbogbo bí tọ́lọ́wọ́n bá ti ń dárúkọ ẹ̀yìnsá ọmọ Maryam ló ń pè sòyìn fi ń dá wa lójú pọ́lọ́wọ́n bò fi bàbá ròyìn ẹ̀yìnsá anábì ẹ̀yìnsá ọlọ́wọ́n bá ní wàhálà wàhálà dátìk àti ìdẹ́ra. kódòs nígbà tí mi ọlọ́wọ́n bá kún ọ lọ́wọ́ pẹ̀lú mọ́lákù jìbìrìlì tukalimu nasa fil mahdi wa kahla mo ṣe nírọ̀rùn fún ọ láti lè sọ̀rọ̀ báwọn èèyàn sọ̀rọ̀ nígbà tó ń bẹ lórí ìtẹ́ àṣàlàyé yẹn fún wa nu tafsiri tó ṣáájú pé anabi Isa ìgbà tó ń bẹ lórí ìtẹ́ ó. kahala nígbà tó bá wá dàgbà àwọn àfọwọ́nìmọ̀ tafsir wọ́n ní kahala yẹn ìgbà tó lọ́wọ́ bá bá tún wá dá padà lẹ́yìn ìgbà tó lọ́run ti gbé lọ sánmà ìgbà tó bá wá padà dé yóò tún máa báwọn èèyàn sọ̀rọ̀ òun náà ní káhálà ń tọ́lọ́wọ́n bá ń sọ níbẹ̀ wàyẹ̀dẹ̀ alámtukal kitaba wal hikma ọlọ́wọ́n bá ní lọ rántí nígbà tá a fi mọ ìrẹ́ ìnsá bá a ṣe ń tẹ́nìkan ò sì kọ́ wal hikma a tún fi mọ́ al hikma ìmọ̀ àmọ́lò wàtàwọ́rọ́t ìmọ̀ àtàwọ́rá èyí tó ń bẹ lọ́wọ́ àwọn yahudi ẹnìkan kọ́ anabi Isa ọlọ́run ló fi mà wàlẹ́ injil bẹ́ẹ̀ sì ni ìwé tá a fi rán òun gangan tí ń jẹ́ injil ọlọ́run ọba ní àwa la fi ìmọ̀ rẹ̀ mọ́ àtinú àtòdè injil gbogbo ẹ̀ ló yẹ anabi Isa bó wa tá a sì ń sọ yìí kò tí ì tọ́mọ kò tí ì ju ọmọ ọgbọ̀n ọdún lọ wàyí zakalukumina tíìn káhayà ti tọ́ eré bíi ìdí ní ọlọ́wọ́n bá nílò rántí nígbà tó mọ ẹyẹ ó fi àmọ̀ mẹ́ẹ̀yẹ ọlọ́ni pẹ̀lú yọ̀ǹda wa náà la fi ní kí rẹ̀ ẹ̀yin sá lọ mọ mú àmọ̀ kó o fi mọ nǹkan kàháyé àti tọ́yẹ̀rì nírìísí ẹyẹ kó dàbí ẹyẹ fàtàkùn fúnkúfìyà fàtàkùn tọ́yẹ̀rà ń bẹ ẹ̀dínì àwa ni kò kàn fàtẹ́gùn sí àmọ̀ yẹn àmọ̀ sì bẹ̀rẹ̀ sí ní fò ó sì dẹ́yẹ ọlọ́run ní n tó ṣẹlẹ̀ ń jọ yẹn náà kì í ṣagbára rẹ bí ìdí ni pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́run ọba ló fi rí ṣe wàtúborí al-akmahu ó náà lẹni tó fọ́jú tí ò rí iná rí ẹni tí wọ́n bí láfọ́jú ìyàtọ̀ ń bẹ láàrin al-a'ma ìyẹn ti rí iná rí tẹ́lẹ̀ kójú ó tó fọ́ ṣùgbọ́n al-akmahu ó náà lẹni tó yẹ pé wọ́n bí láfọ́jú ni ọlọ́run ọba nílò rántí nígbà tó lajú ẹni tí ò rí iná rí wàlẹ̀ abaros bákan náà adẹ́tẹ̀ tó mú lára dá bí ìdí ní kì í ṣàgbára ẹ̀rẹ́ ẹ̀rínsá pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́run ọba ló fi rí ṣe bẹ́ẹ̀ wà í tukurijú lè mọ ọ tá a bèè dì ní ọlọ́ọ̀ni rẹ̀ ẹ̀rínsá ọmọ Mariam tún lọ rántí òkú tó ti kú tó yìí tún dìde tó sọ̀rọ̀ ọlọ́run ọba ní èyí tó wáyé náà bí ìdí ní pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́run ọba ní kì í ṣàgbára rẹ̀ wà í kafaftu bani Isra'ila ank ọlọ́run ní tún lọ rántí nígbà tí mi ọlọ́wọ́n bá kó àwọn ọmọ Israẹli mo kún wọn lọ́wọ́ ró anka mi ò jẹ́ wọ́n rí jàǹbá fi ṣe ọ́ wọ́n gbèrò jàǹbá wọ́n làwọn fẹ́ pa ọ́ àwọn fẹ́ kàn ọ́ má gbélébù ọlọ́wọ́n wa ni wọ́n máa kọ́ta lóhùn wọ́n máa sọ lábúhù wọ́n láàkín ṣubí àlà ọlọ́wọ́n ni wọ́n ò rí pa wọn ò sì rí kàn má gbélébù ajé orí bẹ́ẹ̀ lójú wọn ni gbogbo àwọn nǹkan wọn yí lọ́lọ́wọ́n bá ń sọ tó bá ti wá ń sọ yóò mọ̀ fi bì í dín ní gbogbo ohun tí mú ìsá ń ṣe yẹn pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n bá ní ìdí nìyẹn táwa mùsùlùmí ò fi pè lọ́lọ́hún torí pé kì í ṣe pẹ̀lú agbára rẹ̀ ó ń ṣe pẹ̀lú yọ̀ǹda ẹni tó ran kí ló wá sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ kí ló sọ́dọ̀ ọmọ ọlọ́run ọba ń bẹ́ẹ̀ tí kì sì so nìkan náà àwọn ànábì ọlọ́run nírú ẹ̀ wáyé lọ́wọ́ ẹ̀ ànábì Musa òun jókòó dìde ànábì Muhammad sallallahu alaihi wa sallam ànábì lajú afọ́jú gbogbo àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba fún wọn ní iṣẹ́ ìyanu ọ̀tọ̀ọ̀tọ̀ kó bá a lè máa fi dá wọn ta ara wọn níṣẹ́ lójú ipa tọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n ti wá ìdí kan náà ni wọ́n èso pè dán. ìgbà tí àwọn Yahudi tí wọ́n gbèrò pa àwọn fẹ́ pa ànábì Ìsá aleyhi salatu wa salam àti ṣàlàyé yẹn lánàá ọlọ́run ní bá rọ́fà áwùlọ ilé yìí ọlọ́run ní agbé isa lọ sí sánmà anabi isa wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa ṣàlàyé fún wa wípé isa ọmọ Mariam ó sì ń padà bọ̀ níkẹyìn ayé alukur'an sọ bẹ́ẹ̀ sunna anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ó náà fi yé wa bẹ́ẹ̀ inú suratu nisa ọlọ́wọ́n bá jẹ́ kó yẹ wá pé tí ń sọ ọmọ mọ́ríàmù bá padà wáyé kò ní í sẹ́nìkan nínú ẹni tó bá ń pera rẹ̀ ní nàṣọ́ra christian nígbà náà àfikún ó gbà á gbọ́ wípé ah islam lọ́nà. a'udhu billahi minash shaytanir rajim wa in min ahlil kitabi illa layu'minanna. ọlọ́run ni ní wá ìmìn alìkìtà ọlọ́run kò ní ninu awọn nínú àwọn tá a fún ní tíra pàápàá jùlọ àwọn ọ̀nà gba isagbo kọbílà mọ́ ó awọn kó tó kú àwọn àfáà wa mú ń bẹ̀ wípé ọlọ́run ní kó tó kú kò sì ti kú ìyẹn tó aya yìí ó ń sọ pé gbogbo àwọn alùlùkìtà pápájùlọ àwọn nàṣọ́ra ìlàlà yomina nàbí kọ́bílà mọ́tìhì àyàfi kí gbogbo wọn ó gbà á gbọ́ ṣáájú kó tó kú gbogbo ibi tọ́lọ́wọ́n bá ti ń sọ̀rọ̀ nípa kó gbé isa lókè ọlọ́run ò lo mọ́ọ̀tì kò ló fún táwà fà á lọ́lọ́run lò táwà fà á sọ́mbà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ nípa ikú gangan ó lo mọ́ọ̀tì fún isa ọmọ Mariam àwọn àfọ onímọ̀ tafsir pàápàá jùlọ àfọ àwọn ibn Jarir at-Tabari wọn hadathani Yaqub hadathani Abu Rabah anil Hasan wọ́n gba ọ̀rọ̀ yẹn wá látọ̀dọ̀ Hasan ọ̀kanú àwọn tabi'in ó ní wa in min ahalil kitaabi illa la yu'minan nabi qabla mawti'i wọ́n ní qala qabla mawti Isa wọ́n ní túmọ̀ ọ̀rẹ́ náà ni pé síwájú kí Isa ó tó kú wàllá àfààní mo fọlọ́ wọn bá búra inna ul'an hayyun indala pé ṣùgbọ́n yín sọ ọmọ mariam lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí aláàyè sí ni lọ́dọ̀ ọlọ́run ní sámà wàlákin ìdánásálá amanu bíi ajma'un ṣùgbọ́n wà tó bá padà sọ̀kalẹ̀ tó bá padà wáyé gbogbo wọn náà wọ́n rí wípé ah islam lọ́nà torí pé gbogbo ẹ̀rọ anábì padà wá ṣàlàyé nínú sunnah ọlọ́run bá fi sọ pé wa idh kafaftu bani isra'ila ank. wa idh kafaftu bani isra'ila anka idh ji'tahum bil bayyinat wa qala alladhina kafaru minhum in hadha illa sihrun mubin. lábẹ́ àbítí àtúwáyà yìí dé a wà lọ sínú ọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam torí pé a kì í mọ̀ ẹ́ ọ̀sọ́jọ́ sọlọ kò sẹ́ni tó lè mọ̀ túmọ̀ alukur'an tó ẹni tá a fi rán òun náà ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam tẹnika bá tún bẹ nínú mùsùlùmí tó ń ṣeyèméjì lórí pé ń sá ń padà bọ̀ onítọ̀hún ó lọ tú dànù tó o bá bẹ́ẹ̀ di kèfèrí ó ń bẹ nínú àwọn kan nínú àwa mùsùlùmí àwọn oní comparative àwọn kan bẹ́ẹ̀ nu wọn wọn làwọn ò gbàgbọ́ wípé anabi yìí sàn padà bọ̀ in tó dọ̀pọ̀lọ̀ wọn rú ni báyìí tí wọ́n ń kà òun ló dọ̀pọ̀lọ̀ wọn rú lérí ẹ̀ torí pé bó ṣe wàá nu báyìí kò kò. sallallahu jama'a ó fojú hàn tayọ àlà lórí pípadà bọ̀ Ìsá kódà anábì sọ débi wípé nígbà tí Ìsá ọmọ Mariam tó bá fààyè tó bá wá wáyé tó bá kú tán lérílẹ̀ àwọn àsìkò táyé ò fi wá parẹ́ kalhamilu limutim, ó dà gẹ́gẹ́ bí aboyún tójọ́ ti pé tóṣù ti pé níjọ́ tí ó bímọ ló tánìkan ò tí ì mà ọjọ́ ló anabi ní bí àpèjúwe ìjọta yóò parí ìjọ sẹ́kù nìyẹn nígbà tí Isa ọmọ Mariam bá kúrò lérí lẹ̀ tó bá fààyè lẹ̀ qala imaamu Ahmed àfàwà imaamu Ahmed ọmọ Hanbal wọ́n gba hadith wa hadathana Affan hadathana Hammam anba'ana Qatada an Abdurrahman an Abi Hurayrata radiyallahu anhu hadith yìí sàbí pàtàkì tí a mọ̀ sí àfáwà Abu Hurairah àni wọ́n gbà wá anna nabiya sallallahu alayhi wa sallam qal onídájúdájú anabi muhammad sallallahu alayhi wa sallam anabi sọ wípé al-anbiya'u ikhwatu li'illat anabi ní gbogbo àwọn anabi ọlọ́run rí yẹn pátá ọmọ ìyá kan ní gbogbo wa ikhwatu li'illat lọ́dọ̀ àwọn lárúbáwá òun náà ni ẹni tó yẹ pé bàbá kan ló bí wọn ṣùgbọ́n ìyá yàtọ̀ lọ́dọ̀ àwọn alárúbáwá ìtànàbí nsọ ń bí bíbà yẹ pé bàbá kan ló bí wa ìyá ló yàtọ̀ ìyẹn túmọ̀ pé òwe lànàbí ń pa pé iṣẹ́ kan náà ni gbogbo wa wá jẹ́ ṣùgbọ́n àwọn tá a rán kó wá sí òun ló yàtọ̀ òwe tànàbí ń pa nìyẹn sallallahu alaihi wasallam ni umahatu umshata anabi ni àwọn ìyá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣùgbọ́n anabi ó sọ pé bàbá wa ẹyọ kan ni ká má bàa wa tún mọ ọpọlọ ní bàbá anabi ni wadinuhum wahid ẹ̀wù bá anabi sì gbọ́rọ̀ kalẹ̀ anabi ní ṣùgbọ́n ẹ̀sìn wa ọ̀kan ni anabi ó sọ pé bàbá wa ọ̀kan ni torópọ̀ lọ́wọ́ ẹ̀sìn bàbá ẹni kankan wadinuhum wahid anabi ní gbogbo àwa anabi ọlọ́run pátá ẹ̀sìn wa ọ̀kan ni wa inni awlan nas bi Isa ibn anabi níta ẹ bá ń sọ̀rọ̀ nípa isa ọmọ mariam ẹnu tèmi ló gbà á láti sọ̀rọ̀ nípa ẹ̀ ju gbogbo anabi ọlọ́run tó kù lọ sallallahu alayhi wa sallam anabi lẹ́nu mi gbà jama ẹ̀wọ̀n tánabi fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣé ẹ̀ mọ̀ kéèyàn bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ kéèyàn ni pé ń èmi mo tọrọ òun sọ ń là anabi sọ káwá tó wá rí mùsùlùmí kan tí ó tó wá lòun gbàgbọ́ ipe isa ń padà bọ̀ anabi ni èmi ni mo tọrọ isa sọ kódà ju gbogbo àwọn anabi tó ṣáájú mi lọ kí ló dé tànàbí fi sọ bẹ́ẹ̀ ànábì nítorí pé lè annahu lam yakun nabiyyun bayni wa bayna ànábì ní kò sànàbì míì láàrin èmi àti ẹ bó ṣe lọ tán lèmi ní ọlọ́run tó gbá ànábì míì dìde lẹ́yìn ẹ̀yìnsá bí ẹ̀yìnsá ṣe lọ ànábì muhammad sallallahu alayhi wa sallam lóde ànábì ní wa inna um nazilun ànábì ní ẹ̀yìnsá ń sọ̀kalẹ̀ padà bọ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ nínú èdè lárúbá tán ní wà iná zilu ó tún yàtọ̀ sí pé wà iná nà zilu ànábì ní ẹ lọ́jọ́ lójú isa ọmọ Màríàmù sì ń padà bọ̀ òun la fi ń sọ lánàá wípé tẹnìkan bá ń sọ pé ẹ ànábì ò sọ pé wọ́n gbé lọ sókè à nígbà tó sọ pé wọ́n ti gbé lọ òkè náà nù ní wà iná zilu fa àrífò ní ó ń padà bọ̀ wá sọ̀kalẹ̀ padà anabi ní tó bá dé fa àrífù ẹ dà mọ́ o ẹ o torí pọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ó pera wọn ní isa o bíi gula muhammad olùní isa àwọn antichrist christ masihu dajjal ẹnìkan náà ń bọ̀ wá dalẹ̀ ayéru òun ò pèrè ní masihu messiah anabi ní ṣùgbọ́n isa ọmọ mariam tó ń bá dé fa àrífù ẹ dà mọ́ anabi ní ni kì í ṣobìnrin marubuun ẹni tí ò ga pọ̀ ni tí ó sì kúrò pọ̀ sallallahu alayhi wa sallam anabi tún ṣe àlàyé ẹ̀ fún wa lẹ́bùn a máa sọ pé ṣé àwa lẹ́nìkan ó sì máa sọ ọ̀rọ̀ anabi yìí sá fún àwa lọ ní títí wọn ẹ níta àfẹ́kọ̀ gbà kíni kasa yìí ẹ àfi táwọn ọba tún sọ yìí sá fún ọ bá anabi yìí sá ṣe jẹ́ ṣùgbọ́n gọ̀ọ̀rọ̀ mùsùlùmí gbàtẹ́lómi ìkulẹ̀ sí fọ́nú náà ọ̀rọ̀ rẹ̀ náà ti dojúrú ohun ti wá ròdòdó báyìí ohun ti gbà kíni kasa yìí lẹ́ẹ̀bìlì mọ̀ wípé ẹ̀sìn òkulẹ̀ tí ìyé tẹ́lẹ̀ ni tẹ́sìn bá yé mùsùlùmí ọ̀rọ̀ isa yé wájú ẹnikẹ́ni lọ lànàbì fi kọ́kọ́ ṣáájú pé àwa tó sọ ju gbogbo àwọn ànàbì tó kù lọ ànàbì ni rọ́jùlù mọ̀rìbù ẹnìkan ni kò gá pọ̀ kò sì kúrú pọ̀ ilal humurati walbayad ànàbì ni ẹjẹ ń sọ àwọ̀ ara rẹ̀ fún yín kì í ṣèyàn funfun kì í sì tún ṣèyàn pupa láàrin méjì òun ló wà kò funfun jù kò pupa jù kì í sì tún ṣe èèyàn dúdú chocolate colour ni ní ànábì yẹn sọ ọmọ Mariam ó sì wá jẹ́ pé èbó ni àwòrán èbó táwa ń rí ibi láì ti lè mọ̀ pé ọ̀rọ̀ ń ti wọ́nu nígbà wa ń gbàwòrán èbó èbó kan Jeffrey Enter tó tó tó act Jesus clinic of Nazareth ìyẹn lè wọ́n á ń lẹ̀ mọ́lẹ́ lónìí Jésù gan lélẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwa táwọn wo àwòrán Yusuf fíìmù Yusuf hmm. ẹ má ṣèṣì lọ ronú pàdánù Yusuf gẹ́gẹ́lẹ́ nìyẹn o torí wọ́n ti ń ṣe kàlẹ́ndà rẹ̀ náà o làwọn afáà sọ wípé àrọ́ọ̀mù ni bẹ́ẹ̀ bá ń ṣe tíátà ọ̀rọ̀ tiẹ̀ pọ̀ lórí à ń ṣe tíátà bẹ́ẹ̀ bá wá ń ṣe tíátà ẹ̀ gbúdọ̀ ṣe àwòrán ànábì ọlọ́run kankan lóbi jágbé tẹ́ bá ń wo fíìmù the message tí wọ́n bá ń sọ ànábì tí wọ́n bá lọ sóò rẹ̀ nu fíìmù ni àwọn yóò ti sọ ẹni tí wọ́n sóò tán fi ṣe tó tó àti ànábì bẹ́ẹ̀ wọ́n ti sọ́dọ̀ ànábì o jẹ̀mọ́ Yusuf tó dé lẹ́yìn tó mẹ́ta yìí àwọn yẹn ti ṣe sí kàlẹ́ndà o sárábì Yusuf ẹni tọ́lọ́hún ní òun ọ̀dẹ́ ni tọ́ rẹwà tó mọ́ láyé ṣé èyí táwọn ń wò ó sóhun wa rẹwà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn yẹn ti ṣe kàlẹ́ndà rẹ̀ káàkiri níbi àwọn aburú àǹsí dírámà ò nìyẹn àwọn kiriyó àwọn sọ èèbó tó àti jésù wọ́n sọ gẹ́gẹ́ jésù anabi sì sọ wípé kì í ṣe èèyàn dùpá kì í ṣe èèyàn dúdú kì í ṣe èèyàn funfun anabi ní alẹ́ yìí thawban mumasiran anabi ní àwọn aṣọ méjì kan aṣọ méjì ni máa lò yóò ro kan yóò pàkájà kan anabi fi yun ròyìn ẹ aleyhi salatu wa salam anábì ní ẹtú jẹ́ ń júwe ẹ̀ fún yín ka anna ra'sa yakutu ilam yusibu ubalalon anábì ní tó bá dúró báyìí irun orí rẹ̀ báyìí bí ẹni pò mí ò fẹ́ máa kánlẹ̀ níbi irun rẹ̀ níbi tó dúdú kirikiri dé tí ó máa dán bẹ́ẹ̀ sì ni kò sómi kankan bẹ́ẹ̀ anábì ní ẹ̀ dá ma o ìsọmọ mariam nìyẹn fàyàdúkù sọlẹ̀ nígbà tó bá dé àkọ́kọ́ ṣẹ́ tí ó ṣe gbogbo tí ń jágbe lè bù pátá tó bá ti rí báyìí yóò mọ̀ wò dànù sọ́tà ìdáyẹ̀ rò pé ẹ̀ lọ fi pàdé ẹ̀ nu sọ́tà mọ́tò bá lọ fi yún pàdé ẹ̀ ọ̀daràn gbogbo tí ń jágbe lè bù tó bá ti rí báyìí àtẹ̀yí tí wọ́n náwó lé lórí l'Àbújá tó ga ororo gbogbo ẹ̀ tó bá ti rí àti kékeré àtẹ̀yí tó mú lọ́wọ́ àtẹ̀yí tó fi gisi àtẹ̀yí tó fi rin sí àtẹ̀gbọ́ ẹ búlọ́ọ̀kù sí ànábì ní tó bá ti dé yóò wá wo ni lóbi jẹ́ pé táwọn abá ní ń padà bọ̀ tí wá yàtọ̀ sí èyí tí wọ́n ń sọ. bákan náà ànábì ní wa yaqtul khinzir gbogbo tí ń jẹ́ lẹ́dẹ̀ pátá tó bá ti fojú kan báyìí yóò máa pa wọn ni. wa yad'u al-jizya owó orí tó bá dé yóò fagilé tí ń jẹ́ orí ẹni kankan ò ní sanwó orí mọ́ wàyáde unnas ilẹ̀ islam sallallahu alayhi wa sallam anabi ni yóò a máa pe àwọn èèyàn lọ síbò ilẹ̀ islam anabi ni yóò máa pa àwọn èèyàn lọ sójú ọ̀nà islam ẹ wá káyàn fẹ ẹ kìíní ká anabi ni yóò ṣe nìyẹn yáde nasa ilẹ̀ islam wàyúwulikulọ́ òfin zamani almilala kullaha ànábì lásìkò rẹ̀ tó bá dé gbogbo tí ń jẹ́sìn lérílẹ̀ pátá yóò parẹ́ gbogbo tí ń jẹ́sìn ò ní sí tí ń jẹ́sìn kankan mọ́ ìlàlẹ̀ islam ànábì ni tí ó kù nìyẹn tó bá dé jẹ̀mọ́ dídé rẹ̀ ta ló wá fífọ̀ jẹ̀mọ́ àwọn wo ló fífọ̀ àwọn mùsùlùmí ni ló fi jẹ́ pé kò lè tì wá lójú láti sọ pé ń padà bọ̀ torí pé torí tiwa ní fi ń bọ̀ iṣẹ́ tiwa ní sì ń bọ̀ wá jẹ́ lẹ́ẹ̀fì rí àyà tá a kà lẹ́ẹ̀kan lẹ́ẹ̀fì mọ̀ pọ́rọ̀ ànábì ò ní takò àyà kùránì tọ́lọ́run bá pé wà in min ahlil kitab. àyà tá a tú lẹ́ẹ̀kan tọ́lọ́run ni kò ní sẹ́nìkan náà àwọn ẹni tá a tira àfikán gbàgbọ́ nígbà tó bá dé kó tó fa ilẹ̀ ṣé kò papọ̀ mọ́rọ̀ ànábì yìí tànàbì ní gbogbo ohun táwọn èèyàn ń pè lẹ́sìn òní símọ́ islam nìkan ní òkú sọlọ́n dẹ̀ ti sọ́nu sọ́tún nìsáì náà wípé kò ní í sẹ́nìkan nínú àwọn tá a fún ní tíra àyàfi kan gbàgbọ́ nígbà tó bá dé ìyẹn tó wọn kò ní sẹ́sì kankan lérílẹ̀ nígbà tó bá dé àyàfi ẹ̀sìn islam nìkan. arábìnrin wa yuhulikullahu fi zamanihi almasi adajal arábìnrin lásìkò rẹ̀ masiwu dajal ẹnìkan náà ó dé mẹsáyà lónìí ọmọ pera rẹ̀ àwọn àwọn christian máa ń pè ní antichrist olójú kaba yìí ẹ farabalẹ̀ anábìyẹ ó sọ gbogbo ẹ̀ fún wa bí ó ṣe rí iṣẹ́ tó náà ń bọ̀ wá ṣe ànábi ó sọ lọ́bi dá pé kí ni kí ni à ń wá nínú ẹ̀sìn Islam tí ànábi ò ti sọ tọ́lọ́hún ò ti sọ lọ́bi jẹ́ pé àbùkù ńlá orí ibu ńlá oníkọ́mọ ènìyàn dọ́dọ̀ ọlọ́run tó gbẹjà lẹ́kẹ́ àmọ́ kọ́mọ ní Islam ọlọ́run ní kí la àti ìsọ gbogbo báàlìkì àmọ́ ó ṣe rí gbogbo ẹ̀ láti sọ fún yín láyé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ òun láti sọ Yorùbá sì bọ̀ wọ́n ní awúfún ni ó tó dání àgbàjá olúwẹ̀ lọ́run ti sọ fún wa two plus two ó ti di fún aláǹsà kí lóò fẹ́ mọ wíwájú ọlọ́jọ́ bíi alikiyama ọlọ́mọ ṣe wà lọ́nà. anabi ni masihi dajjal ọlọ́run ó parun látọwọ́ anabi isa nínú iṣẹ́ tí isa ń bọ̀ wá sí nìyẹn. thumma takowul amanatu alal ard ìfọ̀kànbalẹ̀ ó wàá wà lérí ilẹ̀ nígbà tó bá padà dé hata tarta al usud ma al ibil débi wípé àwọn kìnìún àwọn àti ràkúnmí ó sì jọjọ mọ́ sí papọ̀ wànàmẹ́rù mọ́ albakar àmọ̀tẹ́kùn àti màálù wọ́n jọjọ mọ́ rìn káàkiri wàdìhábù mọ́ alghanam anábì ní aláwọn ìkókò àtàwọn ewúrẹ́ wọn ò ní bára wọn jà wọ́n jọ mọ́ jẹ kiri wàyálẹ̀ abu sibuyanu bilhayat àwọn ọmọ kéékèèké ọmọ ẹgbẹ́jù báyìí wọ́n mọ̀ fi wọ́n ṣeré jẹ̀mọ́ nígbà Ghulam Ahmad wá lòun ni ànábì ń sọ ṣé ìgbà tó wọ́ dé ṣé àwọn èèyàn ń fẹjọ́ ṣe é lẹ́ẹ̀fìlẹ̀ mọ̀ pé àìnímọ̀ táwọn èèyàn bá ti nímọ̀ àwọn kan ó mọ tàwọn èèyàn jẹ nítorí pálẹ̀ ìmọ̀ kan làwọn táwọn bá sọ̀rọ̀ ṣé kọ̀tẹ́ni tí ó bilẹ̀ rẹ̀ gbọ́dọ̀ nígbà Ghulam wá dé ṣe màálù àti ràkúnmí jọ ń ṣe sọ̀tàn náà sọ ìlẹ́ẹ̀fìlẹ̀ mọ̀ pé òun kọ́ ni ẹ̀yin sá kò Ànábì ní látàdúrùhùn ejò yìí ò ní kó nira báwọn ọmọ náà fayamkusu arba'ina sana kódà Ànábì tún sọ iye ọdún tí ó lò lẹ́yìn ìgbà tó bá dé Ànábì yóò lò forty years thumma yutawaffa lẹ́yìn wá gbà náà ni ó wà fàyè lẹ̀ wa yusalli alayhi al-muslimun àwọn mùsùlùmí ni ó sì kírun sí la eléyìí nínú ẹgbàá wa ti Imam Ahmad Muhammad nìyẹn ẹ̀já tún gbọ́ mi anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbà wa ti imaamu muslim nínú hadith afaawa nawas bunu sam'an òun ṣàlàyé bí ó tiẹ̀ ṣe wá gan anabi sallallahu alayhi wa sallam hadith yẹn gùn ṣùgbọ́n bí ta fẹ́ lò ń bẹ̀ ni ṣùgbọ́n inṣàlá àtún padà kàwọn náà torí pé ó tún láwọn àlàyé kan tá a fẹ́ ṣe ń bí èèyàn ṣùgbọ́n ìta fẹ́ mú bí eléyìí anabi sallallahu alayhi wa sallam baynama huwa kadhalik idh ba'atha bá ń lọ bẹ́ẹ̀ tí bá ń lọ bẹ́ẹ̀ ọlọ́run wàá gbé mọ̀sí ìyẹn ń sọ mọ̀mọ́rẹ́. wọ́n á máa sọ̀kalẹ̀ bọ̀ indal manaratul bayda níbi asóró funfun asóró funfun sharki dimashq ní sharki dimashq ní abala ibùwọ̀ oòrùn ilẹ̀ damascus anabi tún ṣàlàyé damascus ilẹ̀ damascus ṣe ń bẹ̀ bìsí àbí Damascus ń bẹ dì sí ó sì wà anabi ni ìlú Damascus gan ni ó ti sọ yóò máa bọ̀ láti sánmà báyìí ní ọ̀gangan asóró funfun manaratul bayda bayna ma'rudatain láàrin aṣọ aṣọ méjì òní yóò wà lára ẹ̀ wáàdì anka fẹ́yì ala ajnihati malakai yóò gbé àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì báyìí lé orí ìyẹ́ màláíkà méjì yóò máa sọ̀kalẹ̀ hadithun sahih akhrajahu imaamu muslim ẹbí àwọn ọlọ́mọdé àlèrè kan bá túmọ̀ èèyàn ṣé ń gba agula ṣèbí wọn bí gula mamadi òun bọ̀ láti sánmà ni ẹ̀rọ amá tó ń lọ sí ó wá lọ ṣe asóró funfun kan sí mọ́sálásí rẹ̀ ọba ní asóró tànàbí ń sọ náà ni òun náà ni jama ọ̀rọ̀ yóò rújú ànábì yóò máa sọ̀kalẹ̀ bọ̀ báyìí láti sánmà àmọ̀lẹ́kà méjì òun ni wọ́n ṣe kíni o òun ni yóò fọwọ́ lé ìyẹ́ wọn tí yóò fi máa bọ̀ tí yóò fi máa bọ̀ tí yóò fi sọ̀kalẹ̀ tó bá tún wá sọ̀kalẹ̀ tán kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith tí a fa wa umama albahili ọ̀kan náà àwọn sọ̀hábà ní kọ́lọ́mù bá kọ́ bá a yọ̀nù sí wọ́n ní qala khatobana rasulillah sallallahu alayhi wa sallam anabi ṣe khutuba fún anjọ́ kan nínú mọ́ṣáláṣí fàkánà aktharu kútùbàtì i haditha kútùbà tánàbí ṣe ń jọ yẹn ah ọ̀rọ̀ tánàbí ṣe ń jọ náà pọ̀ ọ̀pọ̀ bùháyà hadathnahu anidajal wahadana anabi bá wa sọ̀rọ̀ nípa dajal ẹ̀dá burúkú tí ń padà bọ̀ lọ́wọ́ kẹyìn ayé olójú kan anabi bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ ó sì kì wá nílọ fàkànnà min qawlihi fakana min qawli nínú àwọn táwọn bí bá wa sọ́njọ́ náà ni wípé qal anabini lam takun fitnatun fil ard mundu dhara allahu dhuriyata adam azam min fitnati dajjal anabini láti jọ́ tọ́lọ́run ti dá ọmọ anabi adama sórí ilẹ̀ kò sí fitina kan tọ́mọ ènìyàn ó fojú kò lérílẹ̀ tí ó tó fitina ti dajjal anabini wa inna allah dájúdájú ọlọ́run ọba lam yab'ath nabiyyan ọlọ́run ò gbá ànábì kan dìde rí nínú gba àwọn ànábì ọlọ́run illa hadhara ummatahu dajjal àfi kánábì wọn ó kìlọ̀ fáwọn èèyàn rẹ̀ nípa dajjal kò sánábì kan tọ́lọ́run sọ̀rọ̀ rẹ̀ fún nínú gba àwọn ànábì tó ṣáájú ànábì wa ń bọ̀rọ̀ yẹn lọ ànábì sọ gba àwọn aburú tí ó ṣe tó bá dé à ń padà bọ̀ lórí ẹ̀ ànábì ni kọ́lá tí ó mu ṣùrẹ̀ bíntu ẹ̀ka arábìnrin wa ni ya Rasulullah ìrẹ anabi fàáyínà làárọ̀bì yawma ìdìn àwa alárúbáwá àwa mùsùlùmí bọ́lá àwa wà ń gbà náà lẹ́nìkan bá dé tí ń pààyàn tí ń ba gbogbo orílẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́ọ̀lù anabi ni hum qalilun anabi lẹ́yìn alárúbáwá ẹ̀ ní pọ̀ lérílẹ̀ wàjúlù um yawma ìdìn bi Baitul Maqdis ọ̀pọ̀lọpọ̀ yín Jerusalem lẹ́ fi sí agbègbè ibẹ̀ lẹ́ pọ̀ sí gbogbo tánàbí ń sọ ìjọba bí ó ti ṣẹlẹ̀ ní ẹ̀ o ṣùgbọ́n ó ṣe káwá ìmọ̀ sí láyé mọ́ anábì ní wa ìmáàmù um ẹni tí ó máa jẹ́ olórí àwọn mùsùlùmí nígbà náà rajulun salih ọkùnrin rẹ̀ kan ni ó ní mahadi kì ṣe Ghulam Ahmad náà tún ní mahadi ó ní pèrè bẹ́ẹ̀ mahadi yẹn anábì mahadi min uturati min Fatima anabi ni tẹ́ ń pè ní anabi ni kì í ọlọ́run ọ̀hún ni ó kọ́ mi ni ó kọ́ rẹ̀ ó sókọ tiẹ̀ wá papọ̀ mọ́kọ ànábì sókọ bàbá rẹ̀ ni bàbá Ghulam Ahmad ń jẹ́ ókọ ànábì ókọ bàbá ànábì ń jẹ́ Abdullah kò jọra wọn. rajulun salih Mahadi òun ni yóò jẹ́ ìmáàmù ẹni tó kù títún kọ́ àwọn èèyàn lẹ́sìn kì í sànábì ọlọ́run o nígbà náà ànábì ni fàbẹ́yìn náà mọ̀ ìmáàmù òun kọ̀dìtàkọ́dàmọ́ wọ́n wá fẹ́ kírun yusalli bí im subur níjọ́ náà níjọ́ tí isa ó sọ̀kalẹ̀ irun àsùnbà náà yóò fẹ́ kíjọ́ náà ìgbà tán bá fẹ́ kírun àsùnbà báyìí tí màmú wọn ṣáájú màmú àwọn mùsùlùmí ìdínàzàlà àlẹ́yìn Isa ibn Maryam àṣubuha àárọ̀ ọjọ́ náà ni Isa ọmọ Maryam ó sọ̀kalẹ̀ mọ́sálásí ni ó sọ̀kalẹ̀ sí. faraja adhalika imam yamshi al-kahkari liyuqaddima ìgbà tí ìmáàmù tó ṣáájú tó fẹ́ kírun yóò ti mọ̀ wípé ẹ̀yin sọ ọmọ Mariam ti dé mọ́sálásí yóò wá fẹ̀yìn rìn kí Isa lè wá ṣáájú kírun anabi ní níjọ́ náà fàyàdọ̀ Isa ayádáwò bayna katfẹ́ tó bá ti wá ń fẹ̀yìn rìn bọ̀ anabi ní Isa ọmọ Mariam wà fọwọ́ gbá èjìká ìmáàmù yẹn mú tó bá ti fọwọ́ gbá èjìká rẹ̀ mú súnmọ́ yẹ kó takọ̀dàm fasalli yóò sọ pé ṣáájú kírun fún wa isa ò ní kírun isa ò ní ìwọ ni kò kírun ìwọ ni kò kírun fasọ́lì kírun fa inna laka uqimat fayusọ́lì fa inna laka uqimat fayusọ́lì bihim imamuhum anabi yìí sọ̀rọ̀ pé ṣáájú kírun ìwọ kírun ìmáàmù yóò wà ṣáájú kírun jọ náà ìdí ìyẹn gbà ọgbà mamadu náà pé kí ló dé tí òfin ṣáájú kírun ó nítorí pé ànábì sọ pé tóun bá dé òun ò ní ṣáájú kírun ẹ máa farabalẹ̀ gbọ́rọ̀ wọn nítorí ká máa sọ̀rọ̀ yìí ni wípé ẹ lè máa gbọ́rọ̀ wọn lórí rédíò tábà ti ń sọ ó ti máa mọ pé ìsọkúsọ ò lọ̀rọ̀ yẹn ẹ dákun kí ló jọ̀rọ̀ ọgbà mamadu lè eléyìí tá lẹ́yìn eléyìí fàyídà ń sọ̀rọ̀ fà nígbà tá a bá wá kírun tán kọ́ la ẹ̀yìn anabi yìí sọ ọmọ mẹrẹ mọ wà dìde ní mọ́sálásí gbogbo èèyàn dàmà ìgbẹ́ ìsàlódé yìí wọn sọ pé inú ṣọ́ọ̀ṣì ni ó ti dìde o inú mọ́sálásí anabi dẹ̀ sọ ní ìlú ní Damascus Damascus ń bẹ dìísìn ó wà ń bẹ anabi sọ wà sọ pé iftahul bab ẹ̀yìn yẹn sílẹ̀kùn fàyọ́fà yófta wọn ò bá sílẹ̀kùn ilẹ̀kùn mọ́sálásí wa wara'ahu dajjal lẹ́yìn tánàbí sábà wẹ̀yìn báyìí yóò bá rí dajjal arákùnrin burúkú tó fẹ́ abalẹ̀ ayé jẹ́ tó jólójú kan yẹn àwọn kírísítẹ̀nì ń yẹn ní antichrist tánàbí isa bá ti wá rí ma'ahu sab'una alf yahudi yóò kó àwọn seventy thousand jews àwọn jew àwọn yahudi seventy thousand ni wọ́n mọ̀ tẹ́lẹ̀ ní wọ́n wà kulluhum dhu sayfin ma'aliyin wa sa'aj gbogbo wọn ni wọ́n múra ogun ni wọ́n múdà lọ́wọ́ torí pé àwọn dúró lẹ́yìn ọ̀gá wọn náà nù àwọn Yahudi. fàyídà nasara ilayhi Dajjal tí Dajjal yìí tó bá ti fojú kan ànábì Isa báyìí zaaba kama yadhubu al-milhu fil ma yóò bá máa yọ bí ìgbà tí iyọ̀ ń yọ nínú omi ànábì sọ̀rọ̀ tó kọ́ tó bá ti rí Isa báyìí yóò bẹ̀rẹ̀ sí ni máa yọ ìyẹn mà sí Dajjal hadisi kan bọ̀ tá a padà tún kà ṣe mọ̀ pé àti ìsọ̀n tó ṣe ìgbà tí isa dé torí pé nínú iṣẹ́ tí isa ń bọ̀ wá ṣe ni pé isa ń bọ̀ wá pa Masih Dajjal kí isa ó sì tó dé Masih Dajjal ló ti balẹ̀ jẹ́ a padà ka hadisi tó sọ ohun tí Masih Dajjal ló ṣe ṣùgbọ́n èyí tá à ń kà yìí iṣẹ́ tí isa wá ṣe ọ̀kan náà nípa wá pa Masih Dajjal yẹn lẹ́yìn eléyìí fayantolico hariban tí Masih Dajjal tó bá ti rá nàbí isa yóò bá yẹ́yìn padà yóò mọ̀ sálọ fayakulu lahu Isa anabi Isa wà á máa sọ fún wípé inna li fika dorbatan lan tasbuquni biha à má sá lọ mo kulẹ̀ mo kulẹ̀ mo kulẹ̀ mo ó ní lùlù kan tí mo gbúdọ̀ lù ọ́ bí mi fi nǹkan kan kàn ọ́ gan náà ó kù ṣùgbọ́n mo tún fẹ́ fi nǹkan kàn ọ́ lè mọ̀ pé mi mọ̀ pa ọ́ fayodiriku indabaabi lud anabi wa anabi Isa wà á níbi tí ànábì Ìsá ó ti mú dajjal ànábì tún sọ nínú hadisi wọn ń pè bẹ́ẹ̀ ní báàbù lud báàbù lud yẹn ń bẹ dì sìn ó sì wà dì sìn lud yẹn ń wà ní gbogbo gbogbo eré Damascus ó ń bẹ ń bẹ dì sìn lóbi jẹ́ pé àwọn tán bá lọ sí àwọn tán lọ fún Jerusalem kankan yẹn tán bá fẹ́ wádìí ibẹ̀ wọn ò rí bẹ́ẹ̀ ó wà ń bẹ̀ ànábì ní báàbù lud òun là ànábì Ìsá ó ti pa yóò ti mú Masih Dajjal fayakutuluhu yóò sì pa ń bẹ̀. wàyàzimullahu yahud gbogbo àwọn yahudi tó ń bẹ lẹ́yìn rẹ̀ ń jọ náà ọlọ́run bó pa wọn run ogun ó fọ́ mọ́ wọn lérí falaya kọ̀ṣe mimma khalaqallahu ta'ala yatawara bi yahudi illa antakallahu dhalika shay lẹ́yìn wá gbà náà àwọn yahudi ó bá máa sá kiri ànábì wa ni kò wá ní sí nǹkan kan tó lọ́n da tí yahudi wa lọ sápamọ́ sẹ́yìn rẹ̀ àyàfi kọ́ lọ́n wọn bó fún nǹkan yẹn lọ́rọ̀ sọ. So la hajar wàlà shajar wàlà hait wàlà daba kò ní sí igi kò ní sí òkúta kò ní sí gànà kan táwọn yahudi ó lọ sápamọ́ sẹ́yìn àfi kí igi wo sọ pé ẹ̀yin ẹ̀yin wá o yahudi kan lẹ́yìn mi kẹpa ilal garkada àyàfi igi kan wọ́n ń pe igi yẹn ní igi garkada fa innaha min shajarihim nínú àwọn igi táwọn yahudi gbẹ̀ni latentic igi yẹn ò ní sọ̀rọ̀ tiẹ̀ gbogbo àwọn tó kù wọn mọ̀ ní ẹ̀yin mùsùlùmí wà wò Yahudi yẹ wà palẹ̀ náà nígbà tí anabi sábà ti pa ọ̀gá àwọn tí jẹ́ Masih Dajjal eléyìí ó jẹ́ ká yí wa wípé nínú iṣẹ́ tànàbí ẹ̀yin sáńbọ̀ wá ṣe alayhi salatu wa salam ọ̀kan ní pé ń ṣe kí ni o yóò pa Masih Dajjal ẹ dákun Masih Dajjal tí bùlá mamadu pàtí ẹ̀ dá ní tí wọ́n sọ ni wípé ní tí ń jẹ́ Masih Dajjal wọ́n ní òun náà ní train torí pé train ojú kan ló ń lò náà ní ah, ah. bó ló ṣe wá jọra wọn train tó ti lójú méjì ti wà ní ìsìn ojú mẹ́ta gan mẹ́rin gan wà anabi ń sọ pé dàjọ sí ìdàjáàlì yóò kó àwọn èèyàn lẹ́yìn anabi ni yóò sá ṣé ṣé tírèènì lòún lé tírèènì tó ń pọ̀ sí ni kódà nàìjíríà gan tún àwọn èèyàn tún ronú kí nàìjíríà ò tún tá a jí kí tírẹ̀nì kó tún wà bí ti tẹ́lẹ̀ ní tá à ń sọ yìí kì í ṣe ẹ lọ bí wọ́n lè rí tí wọ́n sọ ni wọ́n ní mọ̀ sí ìdájà ilẹ̀ ọ̀hún náà ní gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ pàápàá jùlọ train kí ni train wá ṣe nítorí pé olójú kan náà ni train ẹjá tún gbọ́dọ̀ tánà sallallahu alaihi wasallam sọ nípa ẹ̀yìnsọ ọmọ Maryam fi ma rawahu shaykhan imam al-bukhari wa muslim ana abi hurairah radiyallahu anhu nínú àdìsí àfọwọ́ imam bukhari àti muslim gbà wá afọwọ́ Abu Huraira ó ní kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam olójúṣe ọlọ́run tí ìkà àti ọlọ́run bá ń bẹ fún sọ pé walladhi nafsi biyadihi anábì ni mo fi ẹni tó ní ẹ̀mí mi mo fi búra ẹ wo nǹkan jẹ́mọ́ anábì tó ń búra anábì ni la yushikanna an yansila fikum ibnu Maryam anábì ni kò ní pẹ́ Isa ọmọ Maryam mo sọ kalẹ̀ láàrin hakaman yóò jẹ́ òní yóò dájọ́ òdeede adilan yóò jẹ́ òní dọ́gbandọ́gba fayakusiru sọlíìm yóò máa rún gbogbo àgbélébù wàyàkutulu lixinzir yóò pa gbogbo ẹlẹ́dẹ̀ wàyàdọ̀ọ́ lìjísíà yóò pa owó orí yóò pa rẹ̀ wàyàfídùl mẹ́ẹ̀lì owó wàá pọ̀ láyé hata la yaqbalahu ahadun débi wípé tán bá fẹ́ nìkan lówó gan pé mi ò nídìí owó èmi náà lówó débi wípé ata àtàkùnù sájìdàtù wàhídàtù khayran mina dunya wa ma fiha hada lafzul imam al-bukhari débi pé ìforíkanlẹ̀ kan báyìí téèyàn bá fi sin lọ́hùn ó sì lóore lọ́dọ̀ ọlọ́run nígbà náà ju ilé ayé àtúgbò tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jẹ̀mọ́ gbàtánábì fẹ́ sọ eléyìí anábì tó fi ọlọ́run búra kí ló dé táàfù wárí mùsùlùmí lẹ́ni tí ó lòun onígbàgbọ́ nù ẹ̀. ṣèdí ìyá ẹgbẹ́ táwa bá ń sọ pé ẹni tó bá lòun onígbàgbọ́ nù ẹ̀ pẹ̀lú tó mọ̀ tó sì ń sọ pẹ̀lú ìfọwọ́sọ imam shinkiti kọ́lọ́mù ọba kí ó bá ayọ́nu sí wọn nínú tíra àwọn zadul muslim fi mattafaq alayhi bukhari wa muslim orúkọ tíra kan ló ń jẹ bẹ́ẹ̀ ìgbà tán wàá mú hadisi yìí wá wọ́n ní tẹ̀m̀bíhùn àkíyèsí yajibu shar'an ọ̀ràn yẹn ló jẹ́ nínú ẹ̀sìn táwa wà yìí islam ẹ̀yìn ti kọ́ọ̀d agbúdọ̀ ládìsọ́kàn pé anna Isa alayhi salatu wa salam gbogbo mùsùlùmí ọ̀ràn àyàn ni nínú ìgbàgbọ́ wa ni pé a gbúdọ̀ di ní àdìsọ́kàn pé Isa ọmọ Mariam lazala hayyan ilalaha a gbúdọ̀ ládìsọ́kàn pé kò yẹ kó bò lẹ́ni tó sì ń bẹ láyé dìsìn wa annahu la budda an yanzila fi akhir zaman pé dájúdájú o yóò padà sọ̀kalẹ̀ wá sáyé ní òpin ayé hakiman lẹ́ni tí ó dájọ́ dọ́gbandọ́gba bishari'i nabiyyina alayhi salatu wa salam ṣùgbọ́fin ànábì ni ó fi dájọ́ kò ní bófin mìíràn. bákan náà nínú hadisi imaamu muslim gbà wá an abi zubair àfàwà abu zubair ọ̀kan náà wọn sábẹ́ ni ó ní anna usami'a jabir bun abdullah yaqul olóńgbọ́lẹ́nu jabir ọmọ abdullah tó sọ pé sami'tu nabiyya sallallahu alayhi wa sallam yaqul ó ní mo gbọ́ lẹ́nu ànábì tó sọ báyìí pé la tazalu ta'ifatun min ummati yuqatiluna ala al-haqq ó ní àwọn èèyàn ò ní yẹ wọn ò ní gbò nínú àwọn àlùmọ̀ mi ànábì ló ń sọ̀rọ̀ ànábì láwọn àlùmọ̀ mi ò ní yẹ wọn ò ní gbò wọn ó wà lórí òdodo zọ̀hìrín wọn ó sì máa gbé òdodo lẹ́yìn ọlọ́run ó sì máa kún wọn lọ́wọ́ ila yawmil qiyamah títí tàlì kìyàmọ̀ ọlọ́run ó fi dé lóòótọ́ bí kò sí báyé ṣe wulẹ̀ kó burú tó á sì ra àwọn kan nínú mùsùlùmí tí wọ́n dò lórí òtọ́ anabi ni fayanzilu isa ibn mariam anabi ni ẹ lọ mọ isa ibn mariam tó bá ti dọwọ́ kan ayé yóò padà sọ̀kalẹ̀ wá sáyé fayakulu amiruhum ẹni tó wá jó lórí amiru gbogbo mùsùlùmí nígbà náà yóò sọ pé ta'alu salli lana yóò ní rẹ isa kírun fún wa fayakulu la anabi isa wà sọ pé rárá sẹpádìsì yìí rìwáyà ti muslim nílé èyí tá kan ti imam ahmad muhammad so ló fi jẹ́ pé ọ̀rọ̀ ànábì ò ní takora wọn eléyìí tó ń ṣàlàyé tẹ̀ kan ni pé wọ́n sọ fún mi pé ìyá isa kírun fún wa yóò ní rárá inna ba'dakum ala ba'di umara ẹ̀yin náà lẹ́ẹ̀ mọ̀ sí olórí ara yín takrimatullahi hadhihi al-umma ànábì ní ọlọ́run fi nǹkan yẹn pọ́n al-umma òun pé àwọn tún kírun fún isa tí isa ànábì ọlọ́run torí pé isa ti dàlẹ́ umma ànábì sallallahu alayhi wa sallam bákan náà anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi ò tún dákẹ́ lórí ọ̀rọ̀ anabi Isa ọmọ mariam anabi jẹ́ kó yíwa ẹgbẹ́ tí Isa ọmọ mariam bá dé nínú àwọn àsìkò tí ó lò láyé yóò ṣe hajj yóò ṣe umra kama thabata fi hadith imamu, imamu muslim jaa fi sahih muslim ó wà nù hadith imamu muslim fi kitabi bá fi kitabi hajji téèyàn bá ń ka hadith imam muslim téèyàn bá lọ the book of hajj tó bá lọ wo bẹ́ẹ̀ báàbù ìhìlálù nàbí sallallahu alayhi wa sallam wa hadiyi ní ojú pọ̀nà kéèyàn máa ṣe labbaik allahumma labbaik téèyàn bá fẹ́ ṣe hajj an abi hurairah radiyallahu anhu wa rasul sallam qala abu hurairah hadith wa wọn lànàbí sọ wípé wàlẹ́rì nẹ́fṣì bìyẹ̀dì ànàbí ni mo fi ẹni tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra. layugulanna ibnu mariam bifajiro ha haajan aw mu'tamira aw layuthannaynahuma ànàbí ni mo fi ẹni tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra o dájúdájú Ìsá ọmọ mariam òun gbólóhùn labẹ́ẹ́kálá hùmá labẹ́ẹ́k ànàbí ni òun náà fajirọ a àyè kan ló ń jẹ́ bẹ́ẹ̀ arábìnrin yóò máa wí pẹ̀lú àníyàn kó náà fẹ́ ṣiṣẹ́ hajj àbí umrọ àbí kó tiẹ̀ ṣe umrọ àti hajj arábìnrin tó bá fẹ́ ṣe méjèèjì papọ̀ yóò wí gbọ́lọ̀ yẹn nínú ẹgbàá wa hadith mi lórí eléyìí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ kó yé wa ní àmọ̀dájú wípé anabi Isa ọmọ mariam nínú àwọn iṣẹ́ tí ó ṣe nígbà tó bá wá yóò ṣiṣẹ́ hajj yóò sì tún ṣiṣẹ́ umra jama tó bá wá rí bẹ́ẹ̀ ọmọlẹ́yìn ta ló wá jẹ́ ńgbà náà jama ọjọ́ ọmọlẹ́yìn anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú àwọn tí iṣẹ́ tí Ìsá ọmọ Mariam ti ń bọ̀ wá ṣe ọ̀kan ni wípé yóò wá pa Masiihu Dajjal èyí tá a sọ̀rọ̀ rẹ̀ masiwu dajali yìí irú ẹ̀dá wo ni bó ló ṣe rí àwọn àfáà wọ́n ṣe ìfanfà lórí ọ̀rọ̀ rẹ̀ wípé ṣé wọ́n ó bí ni àbò náà ó kàn jáde ṣé yá kan ni ó bí àwọn àfáà ní lọ́pọ̀lọpọ̀ bá anabi ṣe máa ń sọ anabi ṣe àtọ pé kòrújù kòrújù jíjáde anabi ò sọ pé wọ́n ó bí ṣùgbọ́n atótónu àwọn onímọ̀ ọ̀pọ̀ lórí abala bẹ̀yẹn alimuhim yóò jáde sáyé tó bá ti di ọwọ́ kẹyìn ayé nínú hadith tí ìmáàmù muslim gbà wá látọ̀dọ̀ náfi náfi sọ wípé òun látọ̀dọ̀ abdullahi ọmọ umar òní zakara rasulullah sallallahu alaihi wa sallam yawman bayna za'arayni nas almasi adajal pé anabi ń sọ̀rọ̀ nípa masi adajal níjọ́ kan láàrin àwọn èèyàn àwọn èèyàn pọ̀ ń bẹ́ẹ̀ anabi ní inna allah atabaraka ta'ala anabi ní dájúdájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga laysa biha awar ọlọ́run ọba yín ìsọ̀bọ̀ olójú kan o illa anna al-masih ad-dajjal awar anabi ní masih ad-dajjal òun ló lójú kan o tó bá dé yóò pèrè ẹ̀ náà lọ́lọ́run o ṣùgbọ́n tẹ́ fi lè mọ̀ ní pé ojú kan ni wọ́n ní òyìnbó ainul yumna anabi ní ojú ọ̀tún lóní ẹ wo nǹkan mọ́ anabi tó ń sọ anabi ní ojú ọ̀tún kan lóní kàánà àyínà hu inábàtún tọ̀fíà ànábì ní ojú kan rẹ̀ ó dà gẹ́gẹ́ bí èso inábù èyí tó tó tó dúró lókè báyìí bójú wo ṣe rí nu ànábì tún júwe pé tó bá dé bí ó ṣe rí nìyẹn sallallahu alayhi wa sallam ìgbà tọ́rọ̀ wá rí báyìí ó jẹ́ kó yé wa wípé látòrí ahán Muhammad sallallahu alayhi wa sallam a rí gbọ́ yé wípé Isa ọmọ Maryam ó ń padà bọ̀ pẹ̀lú àwọn ahadith tó lálàáfíà gbogbo àwọn tí wọ́n ń sọ wípé àwọn ògbà pọ́lọ̀ ń gbé Ìsá ọmọ Maryam lọ sókè àwọn náà àgírí lórí hadith yìí eric musolana wọ́n gbà gbogbo hadith tẹ̀ bá kà fún wọn lóòótọ́ ni kò sọ̀rọ̀ mbẹ́ àkílódé tẹ́ ẹ̀ fi wá gbà wípé Ìsá ń padà bọ̀ wọ́n ní pípadà bọ̀ rẹ̀ yẹn òun kọ́ ni ó wà mọ́ àwọ̀ gulamamadu ni ó gbé wa báwọn ṣe ń tu tiwọn nìyẹn níjọ́ tá bá ti ń tu bẹ́ẹ̀ mọ́jọ́jọ́ lójú àná nìyẹn wàmán asdaqu minallahi haditha kò sẹ́ni tó mọ òótọ́ ọ̀rọ̀ sọ tọ́lọ́hún àtòjíṣẹ́ èyí tọ́lọ́hún ọba sọ yìí òun lò dodo ọ̀rọ̀ kásì tì í mú. hadithi káwa ń bẹ èyí tí imaamu muslim gbà wá hadithi ń gún pẹ̀lú ògbọ́lá àkà ògbẹ́ hadithi yẹn ló wá kó gbogbo àlàyé òun sínú bọ́ọ̀ tiẹ̀ mọ gbogbo ẹ̀ hadithi ń anabi sọ láti bẹ̀rẹ̀ títí títí títí tá yóò fi parẹ́ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ anabi sọ. So hadith náà lọ akhrajahu muslim fi sahihi hadith náà bẹnu tíra àfàwà muslim inú sahihi muslim tábàlá hadith kan sahihi muslim kò sí iyèméjì lè rí hadith tó lálàáfíà ni sàbẹ tó gba hadith náà wà òun náà ni nawas bunu sam'an alkilabi kọ́lọ́ wọn bá kó bá a yọnu sí. ó ní dhakara rasulillah sallallahu alayhi wa sallam al-dajjal dhata gadat ó lánàá bí anabi sọ̀rọ̀ ó wá mẹ́nu bà ọ̀rọ̀ masihu dajjal ẹ̀dá burúkú tí ó padà wáyé lópin ayé yìí fàkàfàdọ̀ fi ìwọ̀rọ̀ fàá tànàbí bá ti ń sọ̀rọ̀ yóò tún gbójú òkè yóò tún wọlẹ̀ anabi yóò tún gbójú òkè anabi yóò tún wọlẹ̀ hata zọnana ufọ fitọ ifati nakali ẹ̀rù wa ń bà wá gan gbèsè kìí ṣe pé masihu dajali ń ó ti wà nínú arọ́rọ́ igi dàbí nù kọ́mọ́ yẹ kó ti sápamọ́ tọ́kẹ́ bá anabi ṣe ń ṣe anabi yóò tún wọ̀ ká anabi yóò tún wọlẹ̀ anabi yóò tún ṣe bẹ́ẹ̀ bánabi ti ń sọ̀rọ̀ yẹn àwọn sàbẹ̀ ẹ̀rù bá ń bà wọn bìkọ́ má ṣe pé àpótí dé gan falamma ruhuna ilayhi nígbà táwọn ẹbí sọ̀rọ̀ yẹn tán tí gbogbo àwọn kúrò ń bẹ̀ ìgbà tó tún wá di ọwọ́ ọ̀rọ̀ lẹ àwọn bá lọ bá nàbí sallallahu alayhi wa sallam arafa ìgbà táwọn ẹbí rí wa ànábì rojú wa bó ṣe rí sallallahu alayhi wa sallam ànábì rí pé àmì ìbẹ̀rù ó wà lára wa nígbà tá a dọ́dọ̀ ànábì jẹmọ́ bó lè yẹn ṣe fẹ́ gbẹ́sìn yìí tí ó ní hadith báwo ni jẹmọ́ ilé ìta nǹkan yìí ta ló ṣàlàyé anábì ni ló fi dágbé kó o tó lè rẹ́sìn ṣe tó yanjú ògbó rẹ̀ gbogbo òní ti súnà ní Muhammad sallallahu alayhi wa sallam bó ló ṣe rí gbogbo ilé ìta ń sọ yìí kì í ṣe pé ní Quran láti ń ṣùgbọ́n làwọn ti sọ pé wa man yuti ar-rasula faqad ata Allah ẹn tó bá ti lè tẹ̀lé ní tànàbí wí ó ti tẹ̀lé Ọlọ́run torí pé ànàbí ò ní ni ó sọ ànàbí wa ní àwọn arákùnrin wa ní àwọn sàbẹ̀ táwọn ọdọ́dọ̀ ànàbí sallallahu alayhi wa sallam ànábì rí àmì ìbẹ̀rù lójú àwọn fakọ́lá máa ṣàníkùn ànábì ní kí ló ṣe yín kúlùnà ya Rasulullah wọn làwọn sọ pé rẹ òjíṣẹ́ ọlọ́run zakarta dajjal gadat lọ́sàn-án ìgbà tó ń sọ̀rọ̀ nípa dajjal fakafatta fi ìwàrọ̀fàt bó o ṣe ń nàgà ló ń gbójúlẹ̀ ló ń wókè hátà àdọ̀nàna ó fi tọ̀ nàkàlẹ̀ àwọn wa rò pé àbí ó ti dé gan ni kó mọ̀ jẹ́ pé ó ti sápamẹ́ sí ẹ̀yìn igi dàbínú fàkọ́lá gẹ́rù dajjal akhwafani alaykum anabi ní kékeré ní tọrọ dajjal kí ni mo ti sọ ẹ̀tẹ́ ti kẹ́ máa gbọ́ anabi ní ọ̀rọ̀ ti dajjal gan kọ́ ní bà mí lẹ́rù òun gangan fúnra ẹ̀ kọ́ ní bà mí lẹ́rù àsìkò tí ó jáde yẹn ìmọ̀ ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó bá balaye anabi ní in yakhruj anabi ní tó bá jáde wa ana fikum tí mo bá sì wà láyé nígbà náà anabi ni ẹ má bẹ̀rù fa ana hajijuhu dunakum màá gbèjà yín sallallahu alayhi wa sallam anabi ni kò tó bẹ́ẹ̀ tí n bá wà láyé tó bá dé anabi lèmi ni màá dìfẹ́ǹdì yín kò ní ra burú fi ṣe yín ṣùgbọ́n wa in yakhruj anabi ni ṣùgbọ́n tó bá lọ jáde wa lastu fikum anabi ni ṣùgbọ́n tí mi ò bá sí láyé má famuruhun hajijun nafsi kíkọ́ wo dorí ẹ̀ mú ni o anabi ni kíkọ́ wo dorí ẹ̀ mú ni o wallahu khalifati ala kulli muslimin anábì ní ọlọ́run dákun bá mi mójú táwọn gbogbo mùsùlùmí nígbà náà tí n bá sí láyé mọ́ tó bá dé anábì ní ẹjẹ́ njúwe rẹ̀ fún yín iná òṣàbùn anábì ní ọ̀dọ́ ni kí dajal kọ́tọ̀ tún irun orí rẹ̀ ta kókó sallallahu alayhi wa sallam ẹ o bá nàbí yẹn sàlàyé kò ìdé o sọfọlọ́wọ́n ti fi hàn nàbí ẹ á sọ pé ẹnìkan mọ̀ ẹ gbùlámàmà láti bò sí bò ọ̀rọ̀ tó clear nínú súnà ṣé kọ́tọ̀ tún ẹni tínú rẹ̀ ta kọ́kọ́ ṣé tírèènì nìyẹn àbí èèyàn ṣe máa sọ̀rọ̀ tí ò tiẹ̀ tí ò bálaka yìí mu ẹ sì ra àwọn dandan nìyẹn náà tí wọ́n máa tẹ̀lé wọn lẹ́yìn. anábì ní kọ́tọ̀ tún irun orí rẹ̀ ó ta kókó àìnú ùtọ́ fìyà ka anni òṣìbí ùhù bí abdul uzza bin Qatan anábì ní ojú rẹ̀ lókè ọkàn báyìí ní odò olókè báyìí anabi ni mo fẹ́ lè fi wí arákùnrin kan tó ń pè ní Abdul Uzza ó fẹ́ jọ ní ọ̀dọ̀ ẹnìkan kì í ṣe pé òun lẹ́ni yẹn o ṣùgbọ́n àná níbẹ̀ ni yẹn ṣe rí bó náà ṣe rí bí ọ̀dọ́ nìyẹn faman adraka minkum anabi ni ẹni tó bá balaye nù yín falyaqra alayhi fawatiha suratul kahf anabi ni suratul kahfi ìbẹ̀rẹ̀ suratul kahfi hùn anabi ni ẹ má fi ṣeré o anabi ni ẹ má ka ìbẹ̀rẹ̀ suratul kahfi hùn ẹnikẹ́ni tó bá balaye nù yín tẹ́ bá ti gbúrò kó ti dé ẹ máa ké sọ́wọ́tò káàfì níbi ọwọ́ bẹ̀rẹ̀ sọ́wọ́tò káàfì yẹn ìwọ́ sí lọ́wọ́ ọmọkùnrin ànìkà yìí. sallallahu alayhi wa sallam anabini innahu kharijun anabini yóò wáyé òun náà jáde nasi dajjal hulat bayna sham wal iraq anabini yóò jáde láàrin ilẹ̀ sham àti agbègbè ilẹ̀ iraq jẹ́mọ́ sí iraq wà bí ó sí iraq sham tánàbí ń sọ ní syria orílẹ̀-èdè Syria òní ànábì ní láàrin Syria àti Sham ibẹ̀ ni Masih Dajjal ló ti jáde ọ̀rọ̀ ànábì ò ní ẹsẹ̀ mọ́ nàgà sallallahu alayhi wa sallam ànábì níbi tí ó ti jáde nìyẹn. fa'atha yaminan wa aadha shimalan ànábì ní a yóò ṣe bàjẹ́ sọ́tún yóò ṣe bàjẹ́ sósì ya ibadallah ànábì ní mo pè yín ẹrú ọlọ́run tó bá dé fásibùtù ẹ sá dúró lórí tọ́lọ́run ni o torí pọ́ ẹ̀sìn ó sọnù mọ́pọ̀lọpọ̀ àwọn yàn lọ́wọ́ àwọn yóò di kèfèrí Ànábì ní ẹ sá dúró déédéé tó bá dìgbà náà kúlìnà ya Rasulullah àwọn sàbí wa béèrè pé èrè òjíṣẹ́ ọlọ́run ọ̀dà wà máa lúbùsù wúfil ardi ọdún mélòó ni ó lò tó bá tiẹ̀ dé gan kálí bá a farada kọ́lá arbaun Ànábì ní tó bá dé arbaun Ànábì ní yóò lò arbauna yawma yóò lo forty days òun ni ó lò sẹ́yìn pé yẹn lè sọ pé ah forty days ogójì ọjọ́ pé a sì lè mú mọ́ra anabi ni yawmun kasana ọjọ́ kan bí ọdún kan ni ó ṣe rí o ọjọ́ àkọ́kọ́ bí ọdún kan ni ó ṣe rí wa ọjọ́ kejì tó bá tẹ̀lé bí oṣù kan ilẹ̀ òní sú wa yawmun kajuma ọjọ́ tó bá tún tẹ̀lé bí ọ̀sẹ̀ kan lọ́jọ́ kan ó wasaayiri ayami ka aya lẹ́yìn ìgbà náà ọjọ́ tó bá kù yóò jẹ́ àwọn ọjọ́ tẹ̀yìn náà máa ń kà ah àwọn sàbẹ ni kunna ya rasulallah anabi fadhalika kaliyo yawm alladhi kasana ọjọ́ kan tí ó jẹ́ kó rírí ọdún kan ní ọjọ́ ọjọ́ kan jọ náà ẹ wọ àwọn sàbẹ wọn ò béèrè pé bó láǹsà lọ àwọn sàbẹ wọn atakfina salatu yawm bó láǹsà kírun ẹ wo táwọn béèrè jàmọ́ àtẹ́pà wa ni a sọ pé ànábì bò láti sá ìrọ̀ ọ̀run yẹn òun ló tún pàtàkì lẹ́mìí àwọn sàbẹ̀ wọn ni à ah, ń gbọ́ ọjọ́ kan wá ọdún kan bá ń jọdún kọjọ́ kan bó láti wá kírun bó láti máa àsìkò àsùnbà bó láti máa ilà ànábì ni tó bá dà bẹ́ẹ̀ ànábì ni ọkùnrin làwọn ọ̀dẹ̀rà ẹ̀ fojú bù náà ni o ẹ̀ fojú bù pítọ́ àsùnbà àti tó báyìí àyílà àti búdọ̀ tó báyìí lẹ́yìn bí oṣù mẹ́fà anabi ẹ máa fojú bù báyẹn náà ni kúnna ya Rasulullah àwọn sàbẹ̀ tí wọ́n bẹ̀ pé eré òjíṣẹ́ ọlọ́run wà má isra'u fil ardi nígbà tó ní gbogbo ayé ní òde bó ní òṣèwà máa fásitì tó tí ó fi káàkiri gbogbo ayé kọ́ọ̀l anabi ní kalgeithi istadbaroti oreho anabi ní bí òjò ni òjò tí atẹ́gùn tún wá ń fẹ́ ẹ̀rí tó jọba sú lókè báyìí tó bá di pé atẹ́gùn ti bẹ̀rẹ̀ sí ní blo ẹ̀ kò síbi tí ò ní dé mọ́kà àti mọ̀dínà nìkan ni màsí ìdájà lè oníwọ̀ nínú gbogbo olù yóò dákú rẹ gbogbo omi yóò dé lọrin mọ́kà àti mọ̀dínà nìkan òní òní yóò fẹ́ wọ ọlọ́run lọ káwọn mọ̀lẹ́kà síbẹ̀ ni tí òfin ní lè débẹ̀ mọ́kà àti mọ̀dínà nìkan ni oníwọ̀ fàyàtì alẹ́ kọ́ọ̀m yóò wà lọ́mọ báwọn ènìyàn fayad'un fayu'minuna bi yóò máa pè wọ́n àwọn yóò sì máa gbàgbọ́ nítorí pé ẹni tó bá ti lè gbàgbọ́ ìgbádùn dé ẹni tí ó bá ti ṣe tiẹ̀ ó ti níná yóò máa sọ onítọ̀ sínú náà ni nínú àwọn kan tí ó máa ṣe nìyí jẹ̀mọ́ téèyàn bá wá ń balẹ̀ jẹ́ báyìí ṣé kì í ṣoore lọ́lọ́run ní fáyé pẹ̀lú bí sáṣẹ padà wá kọ́ wá pa kò sẹ́nìkan tó lè pa nígbà náà lẹ́ẹ̀fì ni pé ọlọ́run tó mọ̀ọ́mọ̀ sún pípadà bọ̀ yín sáwádìí àsìkò yẹn ọlọ́run mọ̀ ti ń ṣe wayastajibuna lahu àwọn èèyàn máa jẹ́ pé ẹ̀ fayamuru sama ẹ̀ rí níbi níbi tafsiri bíi ọjọ́ mélòó tá a ṣe lẹ́ẹ̀kan animọ́jọ́ ó yà ọ́ lẹ́nu òpìdán lè sọ pé òjò máa rọ̀ òjò sì máa rọ̀ kí sì sẹ́ni ọlọ́run ìyẹn ọ̀sọ́dẹ́ni ọlọ́run masi dajjal fayamuru sama yóò pa sama láṣẹ fatamturu ard fatamturu òjò bẹ̀rẹ̀ sí máa rọ̀ láti sama mo sọ fún yín pọ́lọ́ ni mí ẹni mi sọ lọ́wọ́ òjò ó sì mọ ọ̀rọ̀ àwọn yóò bá tún gbà á wal ard yóò pa ilẹ̀ láṣẹ fatambut nǹkan ó sì máa wù lójú ẹsẹ̀ ráì yóò ní mo sọ fún pé ẹni ọlọ́run bá máa ń mójú sọ̀kalẹ̀ ọlọ́run múrùgbìn kí ni mo ṣe àwọn yóò bá gbà ìwọ náà lọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò bá tún gbà fún fataru aleyhim sarihatuhum atwalu ma kanat dhura khawasi wa sallam anabi ní àwọn ẹran tí tí asarihatuhum àwọn ẹran yìí ti máa lọ dà jẹ tó yẹ pé tó bá lọ láàárọ̀ yóò pẹ́ kó tó dé torí pé yẹn bá ń da màálù ń sìn tó bá lọ jẹ kó tó jẹun yó yó kó tó rí tí òyò yóò pẹ́ kó tó padà wálé anabi ní nígbà náà bó bá lọ báyìí kò ní pẹ́ tó wọ́n tó fi padà torí pé gbogbo ilẹ̀ ilẹ̀ ó ti wù oríṣiríṣi nǹkan ó ti wà nígbà náà àwọn ẹranko mọ̀ rí nǹkan jẹ débi wípé dhura khawasir atuwal atuwaluma kana dhura khawasir ike àwọn ẹran àwọn ràkúnmí màálù ike wọn tóbi tó bí wọn ti rí nǹkan jẹ gbogbo ara wọn yóò tóbi gbogbo ọmú màálù yóò kún fún wàrà lásìkò màsí ìdàjálì anabi sọlá sálàmù ò dákẹ́ o anabi ní thumma yati alqawma fayad'uhum yóò bá tún lọ bá àwọn èèyàn pé yóò tún pè wọn tó dọ́dọ̀ àwọn eléyìí fayaruduna alayhi kawulawo àwọn yóò ní pé a lè gbà ọ́ ti sọ fún wa a ti gbọ́ nínú ọ̀rọ̀ tánábì ti sọ pé màsí ìdájà àlẹ́ náà ìsàn lọ́hùn lẹ́yìn tó kò sí báyé ṣe fẹ́ bàjẹ́ tó àwọn tó dúró déédéé ó sì máa ṣẹ́kù gbogbo èèyàn ọgọ́rin èèyàn ni wọ́n gba tiẹ̀ ṣùgbọ́n àwọn kan dúró wọn ni láéláé òye sọlọ́n àwọn ò gba tiẹ̀ fàyànsọ́rì fún anihun yóò kúrò lẹ́gbẹ̀ẹ́ wọn nínú ẹgbàá wa hadisi kan wọ́n ní yóò ní ó kún ẹ̀dá wọn náà ànábì ó ní tán bá ti dà àwọn yẹn sínú àwọn yóò jóná o ṣùgbọ́n iná yẹn náà ni wọ́n bá wà lìjẹ́ náà jẹ́mọ́ nígbà tó dà àwọn kan sínú náà táwọn yẹn sì jóná gúrúgúrú náà kó eru ẹ̀yin tó kù sẹ́yìn nígbàgbọ́ ẹ̀tún wà àdánwò tọ́lọ́run ṣe ń bẹ̀ wọn tẹ̀kùn tọ́lọ́run bá ṣe bọ́n ti dà àwọn yẹn sínú tí wọn ò jóná ìmọ̀ni àwọn èèyàn mi ò tún lè dúró náà tí wọ́n jóná ṣùgbọ́n ànábì ní yẹn ká fayusbihuna mumhalin tó bá ti wá kúrò lọ́dọ̀ àwọn ẹni yẹn gbogbo ilẹ̀ tiwọn yóò bá dilẹ̀ òkó gbogbo nǹkan tó ń tó ń pè bẹ́ẹ̀ gbé ó sì máa jẹrà báyìí gbogbo ẹ̀ ó máa kú ebi ó wá pa laysa bi aidihim shay'un min amwalihim gbogbo àwọn nǹkan ọ̀sìn wọn ó máa kú yóò ní ṣé mo ní ẹgbàá fún mi ẹlẹ́gbà gbogbo nǹkan wọn máa bàjẹ́ ilẹ̀ gbogbo nǹkan wọn máa jóná lójú ẹsẹ̀ báyìí láì sí wọn sọ náà sí i wàyàmúrú bilkhirba فيقول láà ìkìríjì كنوزك yóò máa kọjá nínú ilẹ̀ tó bá ti kọjá níbi ààyè kan khirba ó náà níbi ibì kan táwọn èèyàn máa ń kó owó sí láyé john bí àwọn nǹkan bá gbẹ́lẹ̀ kan kú kábẹ́ tó bá ti débẹ̀ yóò ní ìwọ ilẹ̀ yìí máa mú àlùmọ́nì jáde gbogbo àlùmọ́nì nínú ilẹ̀ ó sí ní máa jáde lówó ni lálùmọ́nì ni ní gold ni gbogbo ó sí ní máa jáde fàtẹ́tìbá òhun kùnúùsù á kà yàásíbì náhálì yàásíbì náhálì òun náà ni ọ̀gá àwọn àwọn náhálì eh, náhálì òun náà ni oyin ọ̀gá àwọn oyin bí àwọn yòókù sẹ́ máa ń rọ́ tẹ̀lé lẹ́yìn náà ni gbogbo àlùmọ́ọ́nì inú ilẹ̀ ọbẹ̀ sì máa jáde yóò máa tẹ̀lé lẹ́yìn thumma yad'u rajulan mumtali'an shababan yóò bá tún pe ọkùnrin kan ọkùnrin yẹn lára ọ̀dọ́ ni yóò ní wọ́n máa bọ́ ń tiẹ̀ tẹ́ni ẹ bá dọ́dọ̀ rẹ̀ fayadribuhu bisayf yóò kàn mú ìdá yóò fi la ẹni yẹn fayaqta'uhu jazlatayn yóò là sí méjì dọ́gbandọ́gba thumma yad'uhu yọba tó yóò ní ṣe ẹrí báyìí mo ti pín sí méjì yóò ní ẹgbẹgbẹ kan síbi ẹgbẹgbẹ kan síbi thumma yad'uhu yọba pé ẹni yẹn fayuqbil ẹni yọba dáhùn wa yatahallalu wajhuhu wa yadhaku ẹni yọba dìde padà yọba tó máa rẹ́rìn yóò ní kílé kílé ọlọ́run ṣe tó wọ́n ṣe níbi àbá ní ànábì isa ojú kù dìde lẹ́ẹ̀fi sọ pé ó dọ́lọ́run màsí ìdájálì gan òun ò jẹ́ yóò la èèyàn méjì dọ́gbandọ́gba báyìí antichrist yóò la èèyàn sí méjì dọ́gbandọ́gba yóò ní ẹgbẹ́ kan síbi ẹgbẹ́ kan síbi yóò dẹ̀ pẹ́ ní ẹni ó so papọ̀ ẹni yóò tún máa rẹ́rìn kò sí tó fi ń ṣe bẹ́ẹ̀ láti ṣe àwọn èèyàn lọ́nà ni ànábì ni bí ó ṣe máa ṣe leléyìí fàbẹ́yìn náà máa hùwà kadhalik ànábì ní báyìí ni ó ṣe máa lọ káwá fojú yàwòrán báyìí ó ṣe rí gbà náà ànábì ní tó bá wá rí ìdìbà àtàlọ́hùn lè máa ṣe ìbọnà máa ní kí isa ọmọ mọ́rí kó wá sọ̀kalẹ̀ àsìkò yẹn ni ó dé sí. fàyẹ́nsìlù indalmanara tìlbẹ̀dọ́ níbi asóró funfun sẹ́ríkì dimashq ní orílẹ̀-èdè damascus ẹ béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ kírísítẹ́nì pé tí jésù bá dé kọ́ńtì wo ni ó sọ̀kalẹ̀ sí i ìlú wo ni ó sọ̀kalẹ̀ sí àwa mọ̀ anabi sọ fún wa ó bẹnu súnà sallallahu alayhi wa sallam Damascus òun là anabi Isa ó ti sọ̀kalẹ̀ látòjú sánmà bẹ́ẹ̀ na maharudatain aṣọ àlàbọ̀rùn méjì ni ó wà lọ́rùn ẹ̀ wáàdì ànkàfẹ́ ala àjìní àti malakain yóò gbé ọwọ́ rẹ̀ méjèèjì lé ìyẹ́ àwọn màláìka ìdàtọ̀tọ̀ a sahu kọ̀tọ̀ tó bá dorí kodò báyìí omi yóò sì máa kán níbi orí ẹ̀ fún bí ohun orí rẹ̀ ṣe dúdú tó tún dán wàyí dà àròfà àwò táhàdàrú mi ní ojúmọ́nù kan lòlò tó bá sì tún gbórí sókè báyìí irun rẹ̀ yóò ṣe sí i sẹ́yìn báyìí bí ìgbà tí diamond alolo ló wà nbẹ níbi ẹwà tọ́lọ́hún fún falaya ìlú lè kàfírìn yẹjìdùrí ànáfàsì ìlàmẹ́tì ara anabi isa àbí mímí báyìí gbogbo ẹni tó bá jẹ́ kèfèrí ẹlẹ́bọ pátá tó bá gbóòórùn yẹn ojú ẹsẹ̀ yóò kù wà náfàṣọ u ìmímí rẹ̀ àtòórùn rẹ̀ báyìí yàntá ì àyèfò yàntá ì tọrọ fòrò ibi tí èèyàn ibi tí òórùn rẹ̀ ó máa dé téèyàn bá wo nǹkan ibi tójú lè rí nǹkan pin tí ò bá sílé ń tójú lè rí nǹkan pin sí àwọn ilé ìbò ń pè ní horizon ibẹ̀ lòórùn yẹn máa dé gbogbo ẹni tó bá jẹ́ kèfèrí nígbà náà tí sábà jáde tó bá ti ń gbóòórùn ẹ̀gbọ́n ọmọkùnrin anabi sallallahu alayhi wa sallam lọ sọ eléyìí anabi ni fayatulubuhu anabi sọ wàmọ wàmọ sí dajjal kiri hata yudurikawo bi baabi lod anabi sọ wàá pàdé rẹ̀ níbi tó ń pè ní baabi lod ó ní damascus ti sàn fayakutulo anabi sọ wàá pa sumayati isa ibn mariam kawuma kodo asoma umulahu mẹniw lẹ́yìn wàá gbà náà anabi Isa wà lọ bá àwọn ènìyàn kan èyí tó ṣe pé ọlọ́run nìkan ló la àwọn èèyàn yẹn lọ́wọ́ Masih Dajjal àwọn yẹn ò gbà fún Masih Dajjal ṣùgbọ́n ìyàwó ti jẹ́ páànù sí wọn lára anabi Isa wà lọ bá wọn fayamsa an wujuhihim yóò wà máa fọwọ́ nù wọn lójú ẹ pẹ̀lẹ́ wa yuhaddithuhum bi darajatihim fil janna yóò wà máa sọ ipò tọ́lọ́run ó fún wọn ní àlìjánná fún gbogbo ń tó ṣẹlẹ̀ yẹn kò sí èyí nígbà tí yẹn náà ti sá pa màsí ìdájálì tán ìdí awọ́hàlọ́ ilà Isa ọlọ́wọ́ wà ní rẹ̀ Isa nǹkan mi tún bọ̀ ọlọ́wọ́ bá tún ránṣẹ́ sí Isa ọmọ Mariam inni kọ̀dí akharajtu ibadan li la yadani li ahadin bi kitali pẹ̀tọ́ àwọn ẹ̀dá kan tún bọ̀ ìrẹ̀ Isa gbàgbé ẹ̀ kò sọ́wọ́ ẹni tó lè káwọn tiwọn àwọn náà ń bọ̀ wá báyé jẹ́ ni ìrẹ̀ Isa ọwọ́ ẹnìkan kan wò lè káwọn eléyìí ìbáàdì ilẹ̀ tóòrì gbogbo àwọn tó bá ṣe tèmi nígbà náà kó gbogbo wọn lọ sórí òkè máa kó wọn lọ sórí òkè báyìí gbogbo èyí làwọn àáfàá wa jọ̀hún àwọn bàbá wa jọ̀hún kà tán fi ní ọlọ́mọdé ò bá wọn láyé. gbogbo jàmọ́ àìmọye bọ́ ọba ló ní mọ́nì gan bí lè bá ṣẹlẹ̀ sóò ní di kẹfẹ́ rí báyìí. gbogbo àwọn tó bá tún ń gbà náà ọlọ́run nìkan náà bí sọ kó wọn lọ sí ilẹ̀ lọ sí orí òkè. Okay fàyàbọ̀ àtòlọ́hù yàjújà wà màjúj wà hùmín kúlẹ̀ hádàbí yẹn sílò ọlọ́run wà gbé àwọn ẹ̀dá yẹn àwọn ni yàjúj àti màjúj yàjúj àti màjúj àti sọ wípé wọ́n ń bẹ láyé dìísìn odi kan lọ́lọ́run fi ṣe wọn ojoojúmọ́ ni wọ́n lu kinní yẹn tá ti lu díẹ̀ tá ti rí pé ó ti fẹ́ ṣe lu wọn ò ní tó dọ̀la ẹja lọ sùn náà tó dọ̀la ká lu yòówù ká jáde sáyé ìgbà fi dijọ́ kejì yóò ti ti sọ ní padà nítorí pé wọn ò sọ insha allah ṣùgbọ́n ẹjọ́ tí wọ́n jáde yìí wọ́n sọ insha allah wọn ò rí lu tábà ti lu wọn fọ́n sáyé ọlọ́run fún wa sọ fún yín sáà sáà máa káwọn èèyàn lọ sórí òkè o torí pé kò sẹ́ni tó lè mójú kò sí agbára ẹnìkan tó lè káwọn ẹ̀dá náà fàyàmúrù àwa ìlúhùn àwa ìlúhùn aláàbò hayara ti tọ̀bàríyá odò kan bẹ wọ́n ń pè ní odò tọ̀bàríyà omi tó pọ̀ ń bẹ àwọn tó bá kọjá dé wọn tó bá kọjá ń odò yẹn báyìí fàyẹ̀sọ̀rọ̀bù náà mà fíà gbogbo omi ẹ̀ tọ́ba kẹnu bàbá ẹ̀ wọ́n mú yọ ọgbẹ́ni. wàyàmúrò àkírù um àwọn yòókù wọn tí wọ́n ń padà bọ̀ wọ́n ó débẹ̀ wọn ò ní bomi kankan bẹ̀ mọ́ fàyàkùlù náà ah lákòdì káyọ̀nà bíi háàdì mọ́ràtàn máa um. ó ó dàbẹ̀ pé mi ń bẹ́ẹ̀ bí ìgbà kan rí gbogbo omi òkun gbà bàtà rí yìí báyìí gbogbo ọ̀tàn ẹ̀dá kan ẹni tó kọ́ ní bomi òkun tọ́tán sẹ́yìn anabi ni wàyú sọ̀rọ̀ bá nabiyullahi Isa wa ashabu ọlọ́run wàá sí anabi Isa àtàwọn tó bá wà pẹ̀lú ẹ̀ ń gbà náà náà mùsùlùmí ọlọ́run wàá lọ sí wọn mórí òkè wọn kò ní jẹ́ káwọn ẹ̀dá yẹn ó ṣùgbọ́n àwọn tó bá kù lórí ilẹ̀ ń náà ni máa fojú fina wàhálà yẹn. fayursilullahu hatta yakuna ra'asi thawri li ahadihim khayro min mi'ati dinari li ahadikum lẹ́yọ̀ anabi ní ìgbà tó bá wà wà lórí òkè òun kí náà fẹ́ máa jẹ ebi yóò ṣẹlẹ̀ débi wípé anabi ní tí wọ́n bá ṣèṣì rí orí màálù sẹ́wọ̀n pé egun bẹ níbi orí màálù tá bá ṣèṣì rí orí màálù gbogbo wọn yóò dùn mọ́ wọn nú débi wípé ju kí ẹnìkọ̀ọ̀kan nu yín kan fún yín ní ọgọ́rùn-ún dínárì lé nílọ ọgọ́rùn-ún dínárì yẹn kì í o mílíọ̀nù ni nísìnyí anabi ni fayar gabu nabiyullah isa wa ashabuhu anabi isa àtàwọn èèyàn tó bá wà pẹ̀lú ẹ̀ lórí òkè wọn wá bẹ̀rẹ̀ sí ni máa bẹ̀ lọ́n pé ọlọ́run máa là wá àti orí òkè tá a kù sí ní báyìí fayurisilillahu alayhim naghafa fi riqabihim ọlọ́run ọba yóò wà á ní ọ̀dà jẹ́ kí n bọ́ pa wọ́n nǹkan kan bí ó wo yóò wà sọ níbi ọrùn àwọn ẹ̀dá yẹn bí ó wo báyìí yóò sọ lọ́rùn wọn owó yẹn ni ó pa ògbó wọn fayusbihuna farisa kanafsin wahida gbogbo wọn farisa wọn ó kú bí ìgbà tẹ́mi kan bá kú wọn kà kú fẹ́pẹ́lẹ̀ kan náà owó yẹn ni ó pa ògbó wọn nígbà tó lè bá wá ṣẹlẹ̀ tó wọn kú tán nínú ògbó yẹn wà dùgbò ah, àti rẹ́yìn àwọn èèyàn thumma yahbitu nabiyullahi Isa wa ashabil al-ard anabi Isa àti gbogbo àwọn èèyàn tó bá bẹ pẹ̀lú ẹ̀ wọ́n wàá sọ̀kalẹ̀ látòrí òkè yẹn فلا يجدون في الأرض موضع شبر إلا ملأه زهمهم ونتنهم. natinuhum gbogbo orí ilẹ̀ kò ní í sí ààyè kan tí èèyàn lè fẹsẹ̀ kàn lórílẹ̀ tí òjò yín ṣì kan báyìí lọ àfi kí òkú àwọn ẹ̀dá yẹn ọgbà gbogbo bẹ̀ wọ́n gbà gbogbo ẹ̀ níbi kankan fẹsẹ̀ tẹ̀ lórí ilẹ̀ àforí wọn níbi tí wọ́n pọ̀ dé àwọn ènìyàn ọlọ́run wà lámọ̀tún lélẹ́yìí oorun wọn wà á pọ̀ lérílẹ̀ fayargab nabiyullah isa wasaabu anabi isa àtàwọn yẹn wọ́n bùtù máa bẹ̀ lọ fayurusilulọ òtọ́ iran ọlọ́run ó wàá rán àwọn ẹyẹ kan àwọn ẹyẹ yẹn ó tóbi débi pé kàánà kìlì bùkútì àwọn ẹyẹ yẹn ó tóbi bí ọrùn ràkúnmí kì í tún ṣe ràkúnmí ràkúnmí kan bẹ́ẹ̀ ń pè ní bùkútì ràkúnmí yẹn tún máa tóbi bùháyà bọ́ọ̀rù bí ọrùn ràkúnmí làwọn ẹyẹ yẹn ó ṣe tóbi ọlọ́run wàá rán àwọn ẹyẹ yẹn fatahmiluhum àwọn ẹyẹ yẹn ó wàá máa gbé gbogbo àwọn ẹyẹ yẹn yóò máa gbé yóò máa gbé wọn fataturaruhum haisu sha allah àwọn ẹyẹ yẹn wà lọ máa sọ wọn sí ibi tọ́lọ̀ wọn bá fẹ́ nínú rìwáyà tí wa abdullahi ibn mas'ud ó ní òjò kan ní ó tí ó wàá fọ gbogbo lẹ́yìn tí ó fọ mọ́. thumma yurisulullah al-matara lẹ́yìn ìgbà táwọn ẹyẹ bá wá gbé wọn tán nínú rìwáyà tí àfáwọn nawas ó ní ọlọ́run ó sì ṣẹ̀ wá sọ òjò kan òjò kan ó wàá rọ̀ láyàkùn mini ubaitun madirin wàlà wàbàrin kò wá ní sí ilé kan madirin ilé tí wọ́n fi búlọ́ọ̀kù ma wàlà wàbàrin ilé tí wọ́n fi ewé mọ bíi tẹ́ǹtì tá a mọ kò ní sẹ́kù lérí lẹ̀ fàyẹ́kìsìlù àrùdọ́ òjò yẹn fọ gbogbo lẹ̀ pátápátá àti lé o àti gbogbo nǹkan tí ń bẹ lórí rẹ ni o hata yaturuka ha kazalakọ awo kazalakọ yóò wá sọ orí ilẹ̀ ilé orí ilẹ̀ ó wà dà gẹ́gẹ́ bíi mirror bíi gíláàsì kò ní gbogbo ẹ̀ wà lọ fẹ́ẹ́ tí ò ní sí kankan lórí ilẹ̀ ah, àwọn ọlọ́run ìwọ ọlọ́run la ní kò tún rọ̀jò gbogbo ilé òjò ọ̀wọ̀lọ̀ gbogbo ogi òjò ọ̀wọ̀lọ̀ kò ní sí kankan ilẹ̀ jẹ̀mọ́ àsìkò tánàbí ń sọ pé yíṣọ́ wà láyé nì bóun ni wọ́n ti wá sọ pé gbọ́dọ̀ má má ẹ̀rí pé kò jọra àwọn afẹ́ntẹ́rọ̀ wáyé náà lè dàrú mọ́ lọ́wọ́ ẹ̀wọ̀n tí ó mọ̀ ṣẹlẹ̀ ńgbà náà thumma yuqal lil ard lẹ́yìn wá gbà náà tí gbogbo rẹ̀ bá tún wá rí báyẹn tán ọlọ́run tún wá pàṣẹ fúnlẹ̀ ambiti thamarotak ọlọ́run ọ̀yá ilẹ̀ mọ̀ mú èso jáde wàrọ́dì barokatak gbogbo àlùbáríkà ara rẹ̀ ó yá tún dá padà fàyẹ̀wò mọ́ ìrìn níjọ́ tá a wí ilẹ̀ gbogbo èso lójú ẹ̀sán ẹ̀ èso sì tún máa jáde yóò máa jáde pẹ̀lú àdúrà tánàbí sábàtún bẹ̀ lọ́hùn tákùlù lọ́sọ́bàtù mina rumana àwọn èèyàn tó pọ̀ wọ́n máa jẹ èso rumen àwọn bàbá máa ń pè ní èso ọ̀mẹ́ èso ohun téèyàn bá jẹ kò lè yóò yàn yín kan panu ni ṣùgbọ́n àwọn tó pọ̀ nínú èèyàn wọ́n sì máa jẹ èso ọ̀mẹ́ débi wípé yóò sì yó wọn níbi tó tóbi dé wọ̀yẹ̀sẹ̀rì lúnà bí kúfìá kúfìá èèpo èso ọ̀mẹ́hún èpo tí wọ́n bó lára rẹ̀ débi wípé àwọn èèyàn ó sì gbé èpo èpo ẹ̀yìn ẹ̀ kalẹ̀ tí wọ́n sì dúró lábẹ́ èpo níbi tí èso yẹn ó tóbi dé tọ́pẹ́ èpo ń gábẹ̀ tó gbogbo orí ilé yìí èpo bó wàá ní èso nǹkan ó ṣe tó sallallahu alayhi wa sallam anabi ni wa yubaraku fi risil ọlọ́run wàá fi àlùbáríkà sí wàrà ọmú màálù àti ràkúnmí hata inna lukuhata débi wípé rànkúnmí abo rànkúnmí tó ní ọtọ́ mu rẹ̀ tí wàrà ń bẹ ní ọmú ẹ̀ minel ibil alukohata òun náà ní abo rànkúnmí tó tí ọmú rẹ̀ tóbi tí wàrà ń bẹ ń bẹ ọmú omi ọmú abo rànkúnmí latekfil fi amẹ minel nas yóò sì máa tó fún àwọn tó pọ̀ nínú àwọn èèyàn lámúyó àtàmúsẹ̀mí walukohatu minel ghanem latekfil fakda minel nas bákan náà abo ewúrẹ́ ọmú wàrà ọmú abo ewúrẹ́ nìkan yóò sì tó ń tí ọ̀pọ̀ àwọn èèyàn ọmọ ọmọ tí wọ́n sì máa anabi ní fàbẹ̀yìn náà tọrọ bá tún wá rí bẹ́ẹ̀ lẹ́yìn wá gbà náà rí hàǹtọ̀ yìí bá ọba tún wá ní kan ẹgbà wa hadith mi lágbègbè gabas tata abatihim yẹn yóò fẹ́ gba bíyà gbogbo ẹni tí bá ń bẹ láyé ńgbà náà fatakubidu ruha kulli mu'mini wa kulli muslimin atẹ́gùn yẹn yóò gba bíyà gbogbo àwọn tó bá jẹ́ mu'mini tó bá kù lérí lẹ̀ àtẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá kù lórílẹ̀ tátẹ́gùn yẹn bá ti fẹ́ gba ibi abíyá báyìí yóò lọ síbi ẹ̀mí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ mùmìnì ń kú lójú ẹsẹ̀ àtẹ́gùn ni wọ́n lu wọn. wàyà kọ́ ṣòro ọ̀rùn nọ́ọ̀sì àwọn tí ó wàá kù lérí lẹ̀ àwọn ẹni burúkú òní òṣèlú kò ní í ṣẹ́kù ẹnìkan tó mọ́ lọ́mọ́ àwọn tájẹ́ ẹni burúkú torí pé atẹ́gùn yẹn ti fẹ́ gbogbo ẹni tó bá gbọ́ lọ́ngbọ́ òun ó kù ànábì Ìsá náà látara àdé eléyìí kódà nú ẹgbà wá kan ànábì Ìsá ó ti kú ṣáájú ìgbà yẹn torí pé ànábì ní àwọn mùsùlùmí ò kírun sílá lẹ́yìn wá àgbà yẹn tátẹ́gùn bá wá fẹ́ gbogbo àwọn mùsùlùmí tó bá tún wá kù lérí lẹ̀ àtẹ́gùn yẹn yóò fẹ́ gbogbo wọn ò lẹ́ẹ̀kan náà wàyàpọ̀ ṣòro nas anabi làwọn tí ó kù lérí lẹ̀ ó náà làwọn èèyàn burú yataharujuna fiya taharujal humuri wọn wà á máa ṣe bí ẹranko lérí lẹ̀ wọ́n máa lọ bí wọ́n máa lọ tún wọ́n ti ló ń kà lérí lẹ̀ wọ́n ti ló ń kà lérí lẹ̀ nínú rìwáyà míì anabi sallallahu alayhi wa sallam anabi ni iná kan wà á iná yóò wá yọ iná yẹn wà máa lé àwọn èèyàn àwọn tó kù lérí lẹ̀ wọ́n máa sá iná yẹn wọ́n máa yọ wọ́n máa sá iná yóò sá máa bọ̀ bígbà téèyàn dáná ti léèyàn iná yẹn wọ́n máa sá wọ́n máa sá káàkiri wọ́n máa sá káàkiri gbogbo wọn wà á lọ sápa dúró síbi kan tó ń pè ní ardul mahshar ardul mahshar yẹn ibẹ̀ la yóò parẹ́ sí gbogbo ẹni tí bá ń jẹ́ ìdálérí lẹ̀ pátáǹgbà náà gbogbo wọn oníkàlùkù ò ní mọ ibi tó ti sáré rẹ̀ iná yẹn wọ́n máa lé ọlọ́run fi ń gbá gbogbo ẹ̀dá jọ so gbogbo wọn wà á papọ̀ síbẹ̀ anabi ni fa aleihim takumu saa orí àwọn yẹn la yóò parí sí sallallahu alayhi wa alayhi wa sallam so ló fi jẹ́ pé ọ̀rọ̀ Isa ọmọ Mariam ó tayọ kákan wàá dúró rédíò àwa ní ìjọ ó kọjá bẹ́ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ kékeré bó ti wulẹ̀ ma táwa bá ní Isa ọmọ Mariam ń bọ̀ àlàyé ìdí kọjá wọn kányànfẹ́ jẹ́mọ́ gbogbo àsìkò yìí èyí tó lóore jù nínú àdúrà ni ọlọ́mọdé ò bá wà láyé tó lóore jù náà àdúrà nìyẹn so látara àdé eléyìí níbi tafsiri tá a ti lọ níbi ọ̀rọ̀ yín sọ èyí tá a sọ yìí náà o díẹ̀ ni o wàláì díẹ̀ nínú àlàyé tànàbí sí lórí ọ̀rọ̀ Ìsá ọmọ Mariam tànàbí sí ń sọ lásọ fowó gbáyà wípé Ìsá ọmọ Mariam ń bọ̀ àsìkò tó bá dé sí nínú ẹgbẹ́ wa àdìs mi ànábì nígbà tí Ìsá bá ti kú yẹn àsìkò táyọ̀ parẹ́ ọjọ́ ló kù ó dà gẹ́gẹ́ bí ẹni tó lóyún alhamilu limutim obìnrin tó lóyún tó sùn ti pé tó yẹ pé ọjọ́ tí ó bímọ ló kù táwọn táwọn retí òun lásìkò táyọ̀ parí òṣèlú so ẹ wo ọ̀nà tó yà náà fi ṣàlàyé ẹ̀ fún wa kẹ́nìkan á máa pariwo láàárọ̀ gbẹgangbegan kẹ́nìkan ẹ̀ tó fẹ́ dé sáwà lọ́fẹ́ máa sọ yẹn fún àbí káwọ́ sọ fún ọ. so ló fi jẹ́ pé ìwọ tí mùsùlùmí ìwọ tó jẹ́ mùsùlùmí tẹ́sìn rí ò tí ọ tún lọ gbìyànjú Islam ẹ̀sìn mọ́ni fasalu ahla dhikri in kuntum la ta'lamun ẹnjí ò bá yé wa nínú ẹsẹ̀ jẹ́ ká béèrè kò sí nǹkan ọ̀hún ọlọ́run ti sọ ànábì ti ṣàlàyé ẹ̀ sọgbà àwọn tó bá sì jẹ́ onímọ̀ náà tó ń pera wọn láàfa ẹja jẹ́ ń tà pera wa tọ́bákùnrin aláàfa ìmọ̀ ni àfa kì í ṣe pé bó bá ṣe lè bó ṣe pọ̀fọ̀ ọtí ìrèsé mi lórí mi a sì bàtì ẹ̀jẹ̀ àwọn afa ńlá nìyẹn ìyẹn ṣe ìyẹn òun sáfa babaláwo nìyẹn ẹgbẹ̀jì ológun kà nìyẹn ṣùgbọ́n tá fi ń pèyàn láàfa ìmọ̀ ni ká béèrè ìdájọ́ ọlọ́run kí lọ́lọ́run wí kí lànà bí wí kéèyàn lè ṣàlàyé pé bó ṣe rí bó ṣe rí bó ṣe rí ìyẹn ló lè kó ayé yọ ìyẹn ló lè là wá níbi fìtínà kẹ́nìkan wá délé nìkó ni òun náà ní Ìsá ọmọ Màríyámà tí wọ́n ní yóò padà wáyé ẹ̀mọ̀ ká ah, irọ́ lọ́hùn pa torí pé gbogbo eléyìí tá a gbé mm, gbogbo ń tẹ́ sọ yẹn ìwọ́kọ́ màsí ìdájà àlè tiẹ̀ dà tó pa o torí pé kí Isa tó dé Masih Dajjal ló ti báyé jẹ́ òun ni Isa wá pa so Masih Dajjal lè ti Ghulam Ahmad ńkọ́ ẹni kó fún Masih Dajjal lè ti ó sì ti sọ ó lòun náà làwọn tẹlifíṣàn àwọn tírénì <laughs> àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Yorùbá sì bọ̀ wọ́n lẹ́ni tí ó jogún kógún wa idh kafaftu bani Isra'ila anka idh ji'tahum bil bayyinat ọlọ́wọ́n bá ní lọ́ọ́ rántí nígbà táwọn ọlọ́wọ́n ọba tá a fáwọn Yahudi lágbára láti rí ọ́fíìsì nǹkan kan ìrẹ̀yìn sọ ọmọ Mariam agbé ọ lọ sókè ìdí táwọn bẹ̀rẹ̀ báyìí nígbà tó mú gbogbo àwọn àlàyé tó fojú hàn wọ́n gbogbo àwọn iṣẹ́ ìyanu tó mú wá tó ń fi hàn àwọn Yahudi àwọn tí wọn ò gbọ́ láwọn ọba gbọ́ nínú àwọn Yahudi gbogbo bánẹ́bí yín sá ń fi hàn wọ́n pé ẹ̀tún wo nǹkan ntọ́lọ́ gbogbo tí wọ́n ń sọ níjọ́ náà ni wípé in hadha illa wọ́n ní gbogbo ntànàbí yìí sá ń sọ yẹn wọ́n ní dán lásán ni ta ni olójókòó dìde ìdán ni làjọ àwọn náà lè ṣe wọ́n ní dán ni yìí sá ń wá ìyẹn lórí àwọn Yahudi ṣùgbọ́n wa ta jẹ́ mùsùlùmí àgùdọ̀ sọ bẹ́ẹ̀ ìgbàgbọ́ wa lórí ànábì ẹ̀yìnsá ó gbúdọ̀ kojú òṣùwọ̀n gbogbo ntọ́lọ́wọ́n bá sọ nípa rẹ̀ ká gbà gbọ́ gbogbo ntànàbí sọ nípa rẹ̀ ká gbà gbọ́ ọlọ́run ò pé lọ́lọ́run ànábì ò lọ́lọ́run ọlọ́run ò pé lọ́mọ ọlọ́run ànábì ò lọ́mọ ọlọ́run bá ń sọ tó bá papọ̀ mọ́ ti ń bẹ nínú ọ̀rọ̀ wa sọ pé àwa náà tí bá yẹ ǹjẹ́ wípé ó padà bọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ pé ó ń bọ̀ wá káwọn àyànfẹ́ ẹ sọ wípé àgbàgbọ́ tó pé àwọn náà so wọ́n gba àwọn àlàyé táwọn á ṣe àwọn òní lọ́wọ́ kò sí lọ́wọ́ tiwọn ọwọ́ tiwa ló wà àwa la wà láyé àti ṣàlàyé ẹ̀ fún wọn kó lè yé wọn ṣùgbọ́n tọ́lọ̀ wọn bò pé ànábì Ìsá tànábì ò pé kò sí bẹ́ẹ̀ ṣe sọ kódà kẹ́ ẹ̀ máa fi dárin bẹ́ẹ̀ yẹn dénú mọ́tò tán kẹ́ ẹ̀ máa sọ gbogbo gbà kódà ẹlòmíín bẹ́ẹ̀ tó bá kàn ń pariwo yóò tún fẹ́ gbé tíṣọ́ létí ẹ̀ kíníkà kíníkà is God is Lord wa ẹ̀yin ò ní ká gbà torí pé ntọ́lọ́wọ́n ọba ti pé àwọn ò ní pé bẹ́ẹ̀ ṣùgbọ́n ntọ́lọ́wọ́n bá ti pé pẹ̀lú ògbó ọlọ́wọ́n á pé bẹ́ẹ̀ á sì pọ́nlé torí ànábì ọlọ́wọ́n ọba ni sọlátara àdúyẹlé abẹ́lọ́wọ́n ọba èyí tá a wílé ní ọlọ́run jọ ṣe wá láǹfààní. a dá ọ̀rọ̀ ti ìsá dúró báyìí kábà àtún lè máa tẹ̀síwájú nínú tafsir wa tó bá dọ̀la subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹ̀dá kò jẹ́ kí wọ́n á bẹ̀rẹ̀ balẹ̀ lọ́nà àwọn ìyá wa ó lè wù ó ní ìyẹ́gbẹ́ àlọ́wọ́. الله والصلاة والسلام على رسول الله dáhùn díẹ̀ nínú àwọn ìbéèrè yẹn pàápàá jùlọ èyí tó ní í ṣe pẹ̀lú àwọn tá a sọ̀rọ̀ lé lórí kí ni ìbáṣepọ̀ tó ń bẹ láàrin masih dajjal àti mahadi mahadi òun ó ti wà láyé wọn ó bí òun ni òun ní bàbá òun níyà yóò jẹ onímọ̀ àáfàá nígbà táwọn èèyàn bá ti ń gbàgbé ẹ̀sìn bíi rìfọ́mà mujadid ẹ rí pé lórílẹ̀‐èdè wa nàìjíríà nígbà kan pàápàá jùlọ ká wo abala ilẹ̀ haúsá kì í ṣe Usman Dan Fodio ló mú Islam wá sí Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ máa ń kà ní primary school pé eh, the founder of Islam eh, Usman Dan ọ̀rọ̀ burúkú ni bẹ́ẹ̀ bá kẹ́kọ̀ọ́ síwájú èèyàn mọ̀ pé Usman Dan ọba Islam ṣùgbọ́n tóun ṣe ni wípé Islam táwọn èèyàn ń ṣe nígbà náà kásẹ̀sìn díẹ̀ kásẹ̀bọ̀ díẹ̀ in tó wá gbógun tì nìyẹn ó rí fọ́ọ̀mù ni reformer ni mujadid ni ní Borno àwọn kanuri mùsùlùmí ni wọn kí usman di. ò tó rí kì í ṣe mùsùlùmí lásán àáfà alikanami alamiri alikanami àáfà àgbà ni nígbà náà tó ti lọ kẹ́kọ̀ọ́ pọ̀ ní Egypt ní Cairo tó ti kẹ́kọ̀ọ́ Mẹ́kà Mẹ́dínà tó tún kọ́ àwọn èèyàn kéw ní Mẹ́kà àti Mẹ́dínà kó tó padà sí Borno so kí usman danfodi ò tó dé ní Nàìjíríà wáyé kan náà sogba gbogbo ụba yẹn náà máa ń pe gbogbo bíi ní biladu tukurur àwọn lárúbá náà máa ń àwọn tó bá wà tán lọ ń maka so kì í ṣe pé Usman Dan Fodio kì í ṣe pé òun ló ń mú Islam wá Islam tó gbógun ti ń gba àwọn tó gbógun ti gba yẹn ni wípé gbógun tẹ bọ̀ pé ẹja sí Islam pọ́nbélé tó ṣe nìyẹn irú ẹ̀ náà ni Mahadi náà bá dé àwọn èèyàn sọ Islam di àní mọ̀ bóyá islam náà ń ṣe mọ́ bóyá ìbọn ni gbogbo ó sá ti fọ́jú pọ̀ bó ṣe rí náà lé ni o torí pé àwọn nǹkan mi ń bẹ téèyàn bá rí ẹ lọ́rọ̀ wọn bá yàn gbèsè àwọn mùsùlùmí náà sì nìyí ṣe àpá àti ráwọn mùsùlùmí tán mẹ́mí àbẹ́yìn ò tí gbọ́ àwọn mùsùlùmí tóbìnrin sì ń ṣáájú kírun òun ni ó ṣáájú kírun sọ wọ́n oríṣiríṣi àwọn nǹkan yẹn ń ṣẹlẹ̀ yóò wá pọ̀ lérílẹ̀ tí màdí bá wá dé yóò wá bẹ̀rẹ̀ sí ni màá ṣe wá sí tako gbogbo àwọn nǹkan yẹn tó bá sì dé ọlọ́run ó kó gbogbo mùsùlùmí sábẹ́ làwọn afáàfin sọ wípé ìgbà tiẹ̀ yẹn gan ni khilafa islam ni ó tó súnmọ́ kó tó padà torí pé gbogbo ẹni tí bá ń jẹ́ mùsùlùmí pátá ni ó wà lábẹ́ kí ni ó wà lábẹ́ ìjọba kì í dẹ̀ sànẹ́bí o ṣùgbọ́n wà sí ni olùpè sójú ọ̀nà ọlọ́run ni muhammad lórúkọ rẹ̀ ó máa jẹ́ orúkọ bàbá rẹ̀ ó máa jẹ́ abdullahi nínú fámìlì àrọ́mọdọ́mọ anabi sallallahu alayhi sallam ló ti jáde ntànàbí sọ nìyẹn so ńgbà tó ń bá wá wá lérílẹ̀ tí gbogbo nǹkan ti tó tí gbogbo ẹ̀ ti ń da tẹ́sì ti padà sí bó ṣe yẹ kórí tẹ́lẹ̀ ìgbà yẹn ni màsí ìdájà ló wà dé gbogbo iṣẹ́ tí màá di ṣe màsí ìdájà ló bẹ̀rẹ̀ sí ni màá bàjẹ́ màá bàgbàgbà àwọn èèyàn jẹ́ pa àwọn èèyàn gbogbo àwọn màá dín náà àwọn náà ní lágbára lérí rẹ wọn máa sáni o títí tí anabi yìí sọ pèsè wàá dé nígbà tí anabi yìí sábà wàá dé ní òpin yóò tó ṣe kíni o yóò tó ṣẹlẹ̀ sí Masih Dajjal Masih Dajjal yẹn wá ní forty days náà ni ṣùgbọ́n ọjọ́ àkọ́kọ́ bí ọdún kan ni ọjọ́ kejì bí oṣù kan ọjọ́ kẹta bí ọ̀sẹ̀ kan ìyókù yóò wá jẹ ọjọ́ lásán forty days náà kì í ṣe kékeré o bọ́lọ̀ kò ṣàánú bákan náà mọ́sílù dàjálì yẹn wíwá gbára tó wá níhùn náà sọ́lọ́run ló fún ọlọ́run ló fún nítorí wípé ọlọ́run ọba téèyàn bá gbàgbọ́ yé iṣẹ́ ọlọ́run púpọ̀ èèyàn gbà wípé gbogbo ètò ọlọ́run pátá ọlọ́run ti parí ẹ̀ iye èèyàn tọ́lọ́run fẹ́ kó máa bẹ láyé lásìkò kọ̀ọ̀kan níjọ́ kọ̀ọ̀kan ọlọ́run mọ̀ bó kù díẹ̀ káàtó bó bá ku ìṣẹ́jú kan iye èèyàn tó lọ́n fẹ́ kó wà láyé lásìkò yẹn tó bá fẹ́ wọ bí nǹkan kó sẹ́ni yẹn yóò fàyè lẹ̀ ọlọ́run reduce iye tó fẹ́ kó wà láyé lásìkò yẹn yóò wà mẹ́. ntí màsí ìdájà ló wá ṣe nínú ntọ́lọ́run fẹ́ kó ṣẹlẹ̀ àwọn èèyàn kó kúrò nílẹ̀ so ọlọ́run mọ òun ṣe déédéé pẹ̀lú ntọ́lọ́run fẹ́ ṣe náà ni so ọlọ́run tó sì ní kó máa ṣe nǹkan yẹn náà olótúgbé ànábì sáà dìde o kọ́ so ti yé wa báyìí bí yẹn sì jẹ́ nìyẹn bákan náà ṣé gbogbo àwọn èèyàn ṣé èèyàn ò ní pọ̀ mọ́ láyé nígbà náà ni àbí bí èèyàn ṣe pọ̀ láyé yìí náà ni àwọn èèyàn ò ṣe rí nígbà náà tó bá ti ń di ọwọ́ kẹyìn ayé òǹkà àwọn èèyàn ò mọ dínkù lórílẹ̀ ẹni tí ó mọ kó àwọn èèyàn lọ lórílẹ̀ ó mọ ṣẹlẹ̀ bíi kómi ó yálé kí ẹgbẹgbẹgbẹ̀rún ẹ̀mí ó lọ òǹkà èèyàn ó máa dínkù lérílẹ̀ ogun yóò máa ṣẹlẹ̀ ẹ wòye ẹ̀mí tó ti lọ nàìjíríà lẹ́nu ọ̀rọ̀ oníbọ̀mù òsè bọ̀mù dé kọ́dà tán bá tún kíní nàìjíríà kà population sensor tó bá wáyé a rí wípé àwọn kan ti lọ so látara àdí eléyìí kọ́lọ̀kọ́ la tó rẹ̀ kó ṣàánú wa so tó bá di pásítọ̀ yẹn ń súnmọ́ àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ ó máa dín òǹkà ẹ̀dá kù lérílẹ̀ so àwọn èyí tí ó ṣẹ́kù náà ni gbogbo àwọn ìta yóò parẹ́ yẹn so kọ́lọ́n kó wa ẹni tó ń sàárè náà mórí o nígbà tí mo sì so ló fi jẹ́ pé ànábì ni ẹ máa ké suratu ní gbogbo ọjọ́ juma ọlọ́run ó dá gbogbo yìí níbi aburú mo sì kódà bẹ́ẹ̀ bá sí láyé mọ́ ìwọ tó tí suratu gbogbo ọjọ́ juma so kó wa torí pé ọ̀fẹ́ lọ́mọ wú àwọn òkú mi jáde yẹn náà sáré bákan náà ìbéèrè lórí ẹni tá à ń bá ṣiṣẹ́ tó pò wá síbi nǹkan tó wáyé pé nǹkan tí ń ṣe bóyá ń ṣe àbó bímọ kò sí ká má lọ bẹ kódà kò sí ní tó jẹun bẹ kódà kò má jẹ mùsùlùmí kò sí jẹun bẹ ṣùgbọ́n tó bá ní ká má bọ̀ nílé ìjọsìn káàárọ̀ bó sì jọsìn làbá ní àná èèyàn bí èèyàn bá àlè fún wa lówó tó fi máa dáwó jọ ọgbẹ mo ta fẹ́ dá sọ́ọ̀sì ó dẹ̀ mi lò tó fún wa lówó tó wọ̀ dáwó sínú mọ́tàlásì ṣùgbọ́n tó bá bímọ kódà wọ́n bá ń ṣe márèjì èèyàn lè gbé màálù fún bóyá ẹni téèyàn mọ àyìn tó ṣèyàn láǹfààní ní téèyàn ṣe mùsùlùmí bóyá bẹ́ẹ̀ ṣe márèjì ọmọ rẹ̀ ó lè gbé orí màálù fún kò sí tó burú mbẹ̀ bó fún wa lóúnjẹ ó lè jẹ oúnjẹ yẹn torí wọ́n lọ́wọ́ ní wàá tọ́ àmọ́ àlèkìtà bẹ̀ ẹ̀ lò láwọn ṣùgbọ́n oúnjẹ tọdún wọn lọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀ pẹ̀lú náà fi sọrí lókè ọlọ́run bá kí ó ṣàánú wa so a ti sọrọ lórí ọ̀rọ̀ pé kalẹ́kalẹ́ tán ni wọ́n wá èyí tó ń da jù fún yàn pàápàá jùlọ tó mọ̀ pé àáfàá ni ọ́ kéèyàn má lọ ṣe wọ́n tún lè máa pọ̀ ní ẹ̀gàn àáfàá ẹ rọra o àáfàá so èyí tó ọlọ́run ó ṣe àrísìkì ọ̀nà àlùbáríkà mi fún ọ ṣùgbọ́n lómi ń bẹ tó ṣe wípé kò sọ́nà àbáyọ kankan fún mi ju pé kóun ó ṣàṣe ọkàn rẹ̀ náà kọ̀ ṣùgbọ́n kò sí tí ó jẹ kò sí láì fi bẹ́ẹ̀ tó bá ṣe ọlọ́run nítorí ẹ̀ fi àjẹ inṣàlá ṣùgbọ́n kẹ́yọ̀ tí wàá sọ di sẹ́ pé gbogbo ṣọ́ọ̀ṣì ìlú èmi ni mo máa kà bá ti bẹ́ẹ̀ kàn mí ìwọ ọmọ wa kiri pé ọmọ kìíní kan à èyàn èyàn wa ta'awanu ala al-birri wa taqwa wala ta'awanu ala al-ithmi wal udwan ṣáàlà àdàdù àwọn ìbéèrè tó ní í ṣe pẹ̀lú àwọn tá a sọ̀rọ̀ lórí nìyẹn kí ọlọ́run ọmọ wa lọ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk